bó ló ṣe apẹ́ kó tó wọlé bá ń lóṣù tuntun ó mà ní fìṣẹ̀kùṣẹ̀ sẹ́wọ́ oṣù tuntun ta lọ́pẹ́ tó wọlé ìwọ ni pẹ̀lú fìlà oṣù tuntun àtàgbádá oṣù tuntun mo ní bó bá ti wé o lmc inú o ti mọ kọ́lọ̀ àwọn agbádá lọ́jọ́ mc o ti gbàgbálẹ̀ owó kan tó fẹ́ lọ ṣiṣẹ́ lódì irọ́ mo sì yẹ pé inú ẹ̀ náà lájọ wà kinní kan ló mẹsẹ̀ kinní kan tọ̀ lórí àpáta àgbálẹ̀ owó àbí kí ló pé mo lọ ti gbàgbálẹ̀ owó bí kéye o ti náwó mc tán bẹ́ẹ̀ ni kọ́ wa dijọ́ náà lo akákọ̀ọ́ ewu bí àlùbọ́sà oníṣu rárá ẹ̀ ló kan ní bọ́lẹ̀ ẹ wo ìmọ̀lógún kàtàrí eléyìí o mo fẹ́ lọ gba abẹ́rẹ́ fún mi. mc jẹ́ bá fún yàn lásìkò tí epo wọn yìí wọ́n gbà fọlọ́ ni o. mc ọba yọ wá ní ilé epo mọ́ máa wá àwọn ẹ̀dá kọjọ́ lóun ní dójú tì yín. ẹjọ ẹgbọ́ kàdà ẹ gbọ́ kadẹ. ṣé tagbada tagbada ẹ gbọ́ kadẹ mọ́ bọ̀. ọ̀dàgbàdà gòrí akadá ni. ẹ dákun torí ọlọ. Ah, irú òní ní ìsẹ̀yìn ní tilẹ̀ ń tọ́lọ́ bí n bá ti wa ọkọ̀ o mọ̀ pé ibi mo sùn àbí bí kọ́lá sùn àpíà tá ṣe àṣì station bí n bá ti wa ọkọ̀ ń dé ibi ilé lé ní báyìí tí mo wà délé àdákà lọ́dà karòyìn ẹ ní ọ̀la o so kò jù bẹ́ẹ̀ lọ yá bẹ̀rẹ̀ ìròyìn àpò òsì tuntun sẹ́mi wá sọ fún ọ sẹ́mi wá sọ fún ọ pé mo lépo nù ọkọ̀ ni. wọ́n ní kí ẹ sọ pé kí wọ́n á gbépo ń bọ̀ repo àbí gbépo ok ra epo. ok ra epo gba epo ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ok. ó ti yé mi. èmi náà sọ fún wa pé epo ń bẹ nínú ọkọ̀ mi bí ti ẹ rán mi nǹkan kan náà lè ṣẹlẹ̀ tí ẹ ò tí ẹ kàn mí. a jẹ́ pé wọ́n ní tí n tá a bá ń jẹ tí ò bá sí n tá ìjẹ́ ọmọ ṣàfihàn àwọn àfíà àwọn múra ròyìn wọ́n ká ròyìn. àfíà Vincent kẹ kẹ pé Fẹ́mi alabi. kọ wá kàgbé àbálẹ àǹkó. Ah, ọ̀rọ̀ burúkú mọ̀ ẹnì kan mọ̀ dá ọlọ́mọ mọ̀ jẹ́ ọ̀sẹ̀ lẹ́bẹ̀ẹ́. Ah, ah. wọn kà ní kéde bá ní ayẹrí. wọn gbọ́dọ̀ má sì kà wọn gbọ́dọ̀ má kà. ṣé wọn tọ bẹ́ẹ̀ mọ kà ní. torí tí wọn jẹ wọn gba pé irun fún wa ní reason. insubordination táàfi rárá o. táàfi gbọ́dọ̀ penalize. táà gbọ́dọ̀ penalize pé òun wò rán tájà balẹ̀ fi fẹ́ẹ̀lì tẹ́ẹ̀ wá lé lọ pé fàtáì kọ́ wá kà <laughs> fàtáì fọlárin ebi kéèyàn ti kà ní ìròyìn ìròyìn jẹjẹrẹ bá mọ sọtọ dálé tí mi o. mọ gbé síra wọn o kẹ̀kẹ́ ìyáálé epo aṣọ bọrẹ ìlápò bọta ìsóúnjẹ ọbọ. alaye ò ní bínú. irú wọn ní ìsìn ò lè nàyàn ní nǹkan bó bá dìjà nísàlẹ̀ ibi ló ti lè ni mo ní nǹkan àgbà mo ní nǹkan àgbà nǹkan àgbà. fàtáì ní nǹkan àgbà rẹ kò sì fọ́nù ipò ní nǹkan àgbà bó sábà kò lè nàyàn ní nǹkan. bẹ́ẹ̀ yàrá kó já yẹ. respect ẹ̀ já ọmọ respect Fatai Jawalo tó ọmọ pé ọ dájú èdè ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò sọ lú ẹ̀dá kúrẹ́ tẹ̀lé sí wo ẹyin táìmù ti lọ wọ́n pe àwọn èèyàn sí mítìn ìròyìn ti bẹ̀rẹ̀ o. bẹ́ẹ̀ni so ẹyẹ yẹn sọrí sọ ìsàyẹ kú oṣù tuntun òní ní ọjọ́ kìíní oṣù kẹta twenty twenty two oṣù yóò bá wa lára mu a máa ṣe wọnú ògo tuntun we match into new glory new chapter. wọ́n ní àwọn èèyàn ń tò rẹpẹtẹ nínú ilé epo ní ìsìn èyí tí wọ́n rí hun ṣé mínísítà tó bínú kú òǹwájú àwọn ọmọ ọlọ́mọ mo ní wọ́n pè yàn sí ìpàdé wọ́n sọ lè bu àgbà nígbà táwọn ọmọ náà sọ̀rọ̀ pé ẹ̀yin gan lójú ayé yín ètò ẹ̀kọ́ sí ìdá báyìí bàbá wa pé èmi làbùkù kàn tó báyìí visa visa àdàmú àárín dààmú o ọ̀rọ̀ ẹnu àwọn ọmọ náà mú ngbà wọn tún sọ wọn ní ngbà tí káwọn ọmọ yín lè lóyèbó èyí tẹ̀sí jókòó yìí free education ní gbogbo nǹkan kan báyìí. ngbà ní generation yín. wọ́n wà nítorí oníkà mẹ́sàn-án kà wá wò ọmọ. bàbá ní bọ́ bá jẹ́ sọkúsọ tí. rárá rárá bàbá mi ti mọ̀ pé ah, tí n bá pẹ́ pọ̀ jù ọ̀ṣẹ́ òyì òun àdàmú yá dìde. oscar mouth ìròyìn ló gbé o. gbogbo òwe ló sì kọ́ láàárọ̀ tòní. ó jà bí níwájú àwọn nans. Hmm ẹ wo kẹ́ẹ̀gì wọn tó rẹpẹtẹ yìí wọ́n yà wòrán ọ̀pọ̀ nù wéròyìn láàárọ̀ tòní mo rí jẹ́ríkà oríṣiríṣi àwọ̀ ọ̀làwọ̀ òféèfé oníbúlù onídúdú onífunfun wọ́n tó wọ́n tẹ̀ tó á gbé lérí ara wọn làwọn yẹn wá dúró wọn tàkì mo rò pé òòrùn kàn wọ́n látàrí <laughs> <laughs> wọ́n jọ dá kẹ́ẹ̀gì síta ọlọ́run ní ọba níyanjú ẹ̀ wọ́n ní a sọ pé iye tí wọ́n ń tepo ní ìsìn ẹ̀ oh fẹ́ lè wọ three hundred naira per litre káàkiri ọ̀dọ̀ àwọn kan wọ́n ní bẹ́ẹ̀ làwọn kan sì ń gbé kẹ́ẹ̀gì oní káàkiri láwọn agbègbè kan káàkiri táàsì rẹ̀ ní tí ó mú wọn. ẹnìkan ó ti ka ni tó ń ẹ mọ káńsù ó yá again kílẹ̀ wí king tony. máa kàròyìn rẹ̀ ń so kó kúkú katọ̀ lálákàálẹ̀ nígbà ń bá òun sọ̀rọ̀ ní ti ń o. katoni. ohun ẹ ń o. ẹyìn adésínà Ni ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ ní nàìjíríà ò ní iṣẹ́ lọ́wọ́ ẹ sì mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ ìṣú máa ń gbéṣẹ́ lé lọ́wọ́ ni hmm. ó kéré tán ìdá ogójì nínú ọgọ́rùn-ún àwọn ọ̀dọ́ forty percent of Nigerian youth jobless ah Adésínà ló ṣínà ọ̀rọ̀ ẹ sí wa létí o ìròyìn yẹn ń pè ha ọmọ àṣẹ o ìta gbangba ìwé ìròyìn Vanguard fún tòró òní gàdàgbà gàdàgbà ní ọkọ síbẹ̀. ọ̀dà lórí àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà Constitutional Amendment wọ́n ní ẹni ọba fẹ́ dádúró gedegbe ní ìdádúró dáńfó gedegbe tí ò ní sí lábẹ́ òṣèlú kankan independent candidate wọ́n ní wọ́n gbọ́dọ̀ rí i dájú pé iye àwọn èèyàn tó fowó kọ́lẹ̀ láti dìbò yíká orílẹ̀-èdè nàìjíríà ìdá ogún nínú ọgọ́rùn wọn twenty percent àwọn tó fowó kọ́lẹ̀ láti dìbò ni wọ́n gbọ́dọ̀ ṣàǹṣe oh. fún kó tó pé yóò lè dúró kínú yóò tó yí inú o <laughs> yóò yí inú o ìwọ́n tó lóbòóde tó ní sínú abẹ́ gbóṣùlù kankan yóò tó yí. <laughs> deep. Uh, àwọn gómìnà ti kọ epistele sí àwọn ará senate ntí àwọn gómìnà nàìjíríà ń sọ ni pé orí àwọn kọ ẹlẹ́dàá àwọn kọ àbá kan tó ní í ṣe pẹ̀lú iná ẹ̀lẹ́ńtíríkì tí wọ́n ń dábàá lọ́wọ́ kọjọ́ ìròyìn yẹn pé wow. ọ̀dà bẹ́ẹ̀ kan náà nínú àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní àwọn gómìnà àti igbákejì wọn yóò máa pàdánù ipò tí wọ́n wà tí wọ́n bá tún ti ṣe kọ́sọ́kù ònú ẹgbẹ́ tí wọ́n wà tí wọ́n bọ́ sínú ẹgbẹ́ mi ó pàdánù ipò tó wà nù ká mọ́ rí mọ́. bí n bá jẹ́ sínétọ̀. gómìnà tàbí dẹ́pútì. mo wá kúrò ní ẹgbẹ́ oníyẹ̀pẹ̀ tó sì ń bẹ lórí oyè mo bọ́ sẹ́gbẹ́ olómi ẹlòkúta wọn ni ah, rárá ọ̀bọ̀ bàtà àtẹ̀wò gómìnà lẹ́ẹ̀ni ẹlòmí ọ̀bọ̀ bẹ́ẹ̀ máa lọ ọdún ah, ẹgbẹ́ tó fẹ́ ah, lọ ká mọ̀ mọ̀ rẹ̀ sùn. àtúnṣe sí ìwé òfin nù ara ń dá àwọn iná èyí wọn bá àwọn èèyàn lẹ́jẹ̀ mu èyí ò sì dáa. àdókò níta gbangba Vanguard wọ́n ní ilé ẹjọ́ ti yarí mọ́ Yari ní Kyari ní ọwọ́ wọ́n ní kọjọ́ o ìwé tó kọ sílé ẹjọ́ pé kí wọ́n dákun gba onídùúró òun kóun ó sì lọ faransé mi lé ná ilé ẹjọ́ kọ̀ wọ́n gba ẹ̀bẹ̀ super cup hmm. láti kọ́kọ́ mọ̀ lọ́lé ná inú detention lọ́wọ́ àbáyé o ìta gbangba Vanguard fún tòró òní ni ọkọ sí. èmi ò tí ì kúrò lórí àtúnṣe tí wọ́n ń ṣe sí ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà NLC ẹgbẹ́ òṣì ọba wọn ti lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà lánàá ni o wọn ní òní ojú àwọn ni ó ṣe pé bóun ẹni ọba sọnù a sì sojú ẹni àwọn ọmọ wo asòfin tí ó dìbò takò pé kíjọba àbílẹ̀ ọ̀dá dúró kọ́mọ̀ sí nínú àtọ́bọ̀ ìjọba àpínlẹ̀ kankan mọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀ka ètò ìdájọ́ judiciary káwọn náà dá dúró géńdégbé autonomy fún judiciary àti local government wọn là fẹ́ máa tòfin tí ó dìbò takò káwa náà lè mọ ń tá a ṣe fún un hmm. ní ibi tó bá wà tí hmm. wọ́n ti ń dìbò fún un hmm. inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ sí o. àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè Nàìjíríà látara wọn ilé ẹ̀kọ́ gíga tí wọ́n lọ fẹ̀hónú hàn l'Àbújá wọ́n ní ìpàdé pẹ̀lú mínísítà padà já sí pàbó àwọn akẹ́kọ̀ọ́ mẹ́nu lé ọ̀rọ̀ ASUU àtijọba àpapọ̀ ọ̀rọ̀ taba mínísítà fétò ẹ̀kọ́ àdàmú ní àní dààmú lọ́ba jàbí ìjì jáde ìròyìn yẹn pé sa ọ̀rọ̀ kù sa ìròyìn yẹn ní wò pàkó ẹ̀ lọ lọ́ọ̀kan àwo eh, ti gbéra. ìròyìn tíwájú tẹ lọ ń sọ báwọn bẹ́ẹ̀ni wípé ẹ dúró sá ẹ dúró sá eh, ọ̀rọ̀ kù sá. èyí tíwájú tẹ̀mí sọ pé sẹ́bìnú lọ wá <laughs> kan. Eh. ok ok <laughs> ok ntítí ẹ wínú ok ẹ̀yin èèyàn wa ìròyìn kan wà níta gbangba the punch tí ó gbé pọtimọ́tò tí ó tò lọ́wọ́wọ́ wàhálà láàrin Ukraine àti Russia ìjọba àpapọ̀ ti ṣetán láti kó ẹgbẹ̀rún méjì ọmọ Nàìjíríà Eh, ní ọjọ́rú Wednesday ọ̀la ni wọ́n bẹ̀rẹ̀ kíkó wọn àbàtẹ̀ two thousand ọmọ Nàìjíríà ni wọ́n fẹ́ kó padà sílé ọ̀dà ìyẹn pé Ọlọ́run ṣeun. àjọ olómìnira tí ó ń ṣe kò kárí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC wọ́n ti sọ pé ẹgbẹ́ méjìdínlógún péré náà làwọn ti fún láǹfààní láti kópa nínú ètò ìdìbò gbogbogbò tọdún tí ń bọ̀ ọdún 2023 no more registration ni wọ́n wí hmm. àwọn ò ní fowókọ ẹgbẹ́ kankan sílẹ̀ mọ́. Hmm ó mà ṣe o gbajúgbajà alárè orí ìtàgé ni bàbá àgbàlagbà ni ẹni ọdún mọ́kànléní ọgọ́rin eighty one Larry Williams tó tún jẹ́ akọ òǹkọ ewì àti akéwì àtòṣèré wọ́n ní ó ti jáde láyé o lẹ́ni ọdún mọ́kànléní ọgọ́rin eighty one bí mo ti sọ ìròyìn yẹn pé ah, ó ga o bá a kú làádèrè èèyàn sùn láàyè ṣá Vanguard lọ́jà bọ̀. ẹ wọ́n ti kó àjọgbá bọ́ síta ẹ̀ ń sọ wọ́n fẹ́ kiri ọjà lọ ẹ bá ní gbé gbálé ọmọ lórí. again. Eh? ẹ bá ní gbé gbálé ọmọ lórí. ẹgbẹ́ tirẹ̀ lọ́mọ lórí ni èwo ni gbọ́ lọ́mọmọjà arógun kí wọ́n rú gbálé èèyàn lórí wọ́n bá gbé gbálé èèyàn lórí ọṣẹ wà bẹ́ẹ̀. ẹ bọ́ mọ̀kàn ní pè lárúgbá ọṣẹ wà bẹ́ẹ̀ ọmọ di gbajúmọ̀ di arúgbá. ìgbà ọ̀sùn ni kì í ṣe eh. gbà tí wọ́n da dúdú lé lórí tí wọ́n gbàgbé ìbáṣe wípé àkínkù láyé ará àgbàǹdà dídùn ní ìrántí olódodo òní ọjọ́ kejìlélọ́gbọ̀n oṣù kejì ọdún twenty twenty two ló pé ọdún karùn-ún tí bàbá wa bàbá bàbá wa chief ajibola abdulateef ọwọ́adé aṣípa jagunmọ́lọ̀ làǹlàtẹ̀ òpómúléró ilé alhaji sakapina ọwọ́adé jáde láyé ẹ̀sẹ̀ yìí ọmọ ọ̀gbọ́lúbọ ọmọ ògbó ìgbádé ọmọ atítẹ̀sùn ọmọ atẹniwíjọ́ gbogbo ọmọ àti ọmọ ọmọ rẹ ló ń ṣèdárò rẹ o máa sùn láyé olùgbàlà àdúrà ọdún àrántí yóò wáyé nílé bàbá wa ní fẹ́lẹ́lẹ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹta ọdún yìí ní dídí agogo méjìlá ọ̀sán àkímọ̀rìn kóríọ́mọ́mì àgbàládùá wípé kí ọlọ́run àlá kó túbọ̀ ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ fún ọ ilẹ̀ o bàbá wa ọmọ rere ni ó gbẹ̀yìn gbogbo wa ọmọ rẹ ọ̀túnba àbáyọ̀mí adéyẹmí ọ̀wọ́adé ló ń kéde fún gbogbo ẹ̀bí. ọlọ́run mọ́ láyé mi ògo rẹ kì í ṣe tẹlòmíràn. bí ògidì agbára ìfàmìlóye ìpè àpòsù ọláyẹmí ọmọ elédùnmarè ti ṣe ń já ìdè pàtì náwó ìṣẹ́gun sínú ayé oníkojúpo ènìyàn lórí òkè ibùdó jésù city for all the nations òpópónà ẹrùn mú nbàdàn bẹ́ẹ̀ ló tún pàṣẹ àlùyọ fún ẹ̀mí títayọ láti pàṣẹ àṣẹ ìfàmìlóye àlùyọ ìbùkún olúwa ó tún ti ṣe tán ó fẹ́ fọ̀ lákọ̀tún nínú ìpàdé aṣẹ́gun ọlọ́jọ́ mẹ́ta tó sun máàtì tó ń bọ̀ lọ́nà yìí ìfàmì òróró yàn fún àlùyọ ìbùkún lápá kòrí ẹ̀ anointing for the financial breakthrough ó máa lékenkè lékenka aago méjìlá ọ̀sán thursday march three títí di àfẹ̀mọ́júmọ́ saturday march five twenty twenty two tàwa yìí ló máa wáyé o lórí òkè ibùdó jésù city tó wà ní òpópónà ẹrùnmú ọ̀nà ìwó sí ìbàdàn nìbàdàn irúfẹ́ àǹfààní ìpàdé àdúrà bí èyí èèyàn ò gbọ́dọ̀ míìsì ẹ̀ ó jẹ́ wá pàdé ọlọ́run tí bùkún ni gbé ni sókè tayọ jẹgbẹ́ lọ lójú ẹlẹ́gàn nígbà tọ́lọ́run bá lo ikọ̀ rẹ̀ àpòsù ọláyẹmí ọmọ elédùnmarè adédi pípọ̀ ọkọ̀ ọ̀fẹ́ ń bẹ láti ẹ̀ka ìjọ wa wonder palace tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé zero nine zero forty five forty five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ ká jọ pàdé ńbẹ̀. ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwèé ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ para lọ́mọ bọ́. àfi kébì náà yára lọ ra wẹ́rẹ́ herbal mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ lọ bá mi ṣe ah. mo rù mọ́kúnlẹ̀. Eh mo sọ láyọ̀ o wẹ́rẹ́ o wẹ́rẹ́ iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ sì mọ́ gbàgbé wẹ́rẹ́ herbal mixture wọ́n wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ. ọlọ́run àwọn bá ṣe ń ṣe lọ́jọ́ ọjọ́sí tó ń ṣe nígbà ni ó ṣì wà síbẹ̀. ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa ṣetán láti dá onípòjìpòyàn lóhùn tó bá lè darapọ̀ pẹ̀lú ọkọ̀ ìgbàgbọ́ rẹ nínú ìjọ christ apostolic church òkè ìdáǹdè ring road Zona headquarters ajíègbé nílùú ìbàdàn. lọ́jọ́ tí ìfẹ́ tó ń bọ̀ yìí ni o ọlọ́run ìpè bàb bàbá wa arúgbógun orí òkè dáǹdè ṣì wà síbẹ̀ ẹ̀yin ni kẹ́ ẹ fi gbàgbọ́ kan tọ̀ wá ọlọ́run àwọn bàbá wa ló kó máa wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ dr ajégbé ìbàdàn ni ọlọ́run máa lò àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tí ní agbára ọlọ́run àlàyé sí ìtúrò nínú wọn ò ní gbẹ̀yìn níbi ìpàdé yìí ẹ má gbàgbé o bógun bá ti ṣẹ́ nìdí ó máa já ogun èṣù sì máa wọlẹ̀ àgúndọ́lọ́mọ ọlọ́run bàbá wa ṣì wà síbẹ̀ ìwọ ni kò tọ̀ wá pẹ̀lú ìgbàgbọ́ ọkọ rẹ. yẹyẹ agbẹdẹgbẹyọ ọ Fresh FM mọ́mí jí o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh a ó jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi jí o fresh fẹ. dr chief mrs olùtayọ falẹtí òkèlọlá jp ló ṣí di ẹ nìbàdàn. five in one program ni. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kala expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa arọ dalẹ kẹlẹ lẹ. àwọn orí adé ọjọ́ náà ni kábíyèsí. sabi gana fi gana kingdom. àti kábíyèsí olúwo tìlú ìwọ. alajẹ ọlọ́run yà yìí dé ni bàbá ń kalẹ̀ ọjọ́ náà. tó ìmọ̀ ìyàwó àti mrs fọlásadé tinubu òjò. ìyálọ́jà ń jẹnẹra. gbogbo olókòlókò tó kulu jankan-jankan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yìí ń ka yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lọ́lùgbàlejò àgbà. ankara tààmú àti pass ní fi sàlátì wọlé. four thousand naira péré lọ pamẹ́rin. aṣọ tún lè pè zero eight zero two three three three one six one eight. àmàrẹ ti yàn. ìdàpọ̀ ẹ̀mí mímọ́ tó ń ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ́gànnà sí ẹ̀ka Bible Study Unit ṣẹ́sísí Goshenland Cathedral àkóbá Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wà pẹ̀lú àkòrí ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́. Oh, yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. ọ̀pẹ́ ní ìfàmì òróyàn lolúwa yóò lò ní sátọ̀dẹ̀ ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. venue celestial church of christ goshenland cathedral along genagas kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí goshenland tv lórí youtube for inquiries. zero seven zero three seven three nine two nine six three ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́. ìròyìn ní yàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àsápajúdé kọlu òpó iná tíjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé ìṣòro yòówù tó bá súyọ nípa iná ojú pópó lágbègbè yín zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní ṣé wọ́n ṣe ń kọ́ lòpó náà ni. Ah! lẹ́nu yín. ṣé torí pé mo bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò forísòpò ná nípa àrédìí òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kéte ẹni mo bá yín rojọ́ sí. n ó ké síjọba ní ìsìnkọ́ wa mú yín. zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rẹ̀ wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí Ọlọ́run dá ìkólọsí òní padà àwọn sì dàbí ẹni tí ń làálàá. ògo mi fún mountain of restoration òkè ìmúpadàbọ̀sípò tó gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò. ṣe bí ọba. Albania European tour lèyí pẹ̀lú Kings Fly. Ìrìnàjò afẹ́ pẹ̀lú Kings Fly ká lọ́jà èrúra. Ilé ìgbé tó yá yìí la máa dé sí ká tó lọ fojú lórí jẹ. Ìrìnàjò afẹ́ pẹ̀lú Kings Fly wà lọ ṣe bí ọba. Èmi glory ọmọ Bishop Money. ní má tẹ̀lé lẹ́gọ́fà. Wà á bọ̀ bá rìn kó dẹ̀ lè ṣe bí ọba. Gbogbo ẹbí lè lọ, àwọn ọmọ lè lọ. Albania European tour lèyí o. Ẹ wá bá wọn lọ. Ó tún ti sá o tún fàájọ kayọ̀ pẹ̀lú ìrìn àjò afẹ́ tó rọ̀ ṣọmuṣọmu. gbogbo ètò ló tún ti tò fún onírúurú ayé fọ́lẹ̀. oṣù kẹrin April lágbèrè o. Europe yá zero seven zero four four zero zero zero one six five tàbí zero eight zero eight six eight five six eight six eight. ẹ sì lè kàn sí iléeṣẹ́ wa ní nọ́mbà ten eighteen nineteen Duncan Plaza beside Polaris Bank oríta challenge Ìbàdàn Kings Fly Travels and Tours. ìrìn àjò afẹ́ pẹ̀lú Kings Fly wà lọ ṣe bí ọba. Good morning, sir. I give them all. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tutùdé adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó obú mọ́ torí èdè yorùbá àti translation made easy tma is a teach yourself english language textbook in which many many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sọ̀wọ́ sílẹ̀ dìgbà tá a kówé náà zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa láwùjọ. ¡Gracias! nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tí àjọ serich peer eye foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ bá kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní. skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four. olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀ ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmọ́ adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣe oúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrì ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn bí gbẹ̀ẹ́kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ìkẹyìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì Ajé Ògúngúnnísọ̀ kínní ló ń kéde àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm mọ́sọ̀bù rẹ nù. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn-ún gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos. àwọn ń bára máa ń mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for delivery center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba ìnáwó pẹ̀lú ìrọ̀rùn. àjàbalẹ̀. ibi tá a wí ládé yìí o ọ̀rọ̀ bù ṣe ẹ jẹ́ ká lọ sínú àwọn ìwé ìròyìn tí ń bẹ láàárọ̀ tòní kájọ rìnrìn àjò lọ síbẹ̀ àwọn nǹkan tí wọ́n kọ ká ṣe àyọjú náà débẹ̀. jọba hmm. mi wo <laughs> ojú kìnìún ẹ àwọn èèyàn ti débẹ̀. Ah, wọ́n ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ jí ni àbí ẹ̀gbọ́n náà ṣé ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ ń lo epo ni ṣé tí wọn fi data ń délé ń lò. data ni kì í lo epo data ọ̀wọ́n. bá mi gbàdúrà pé kọ́lọ́n kó mọ bá mi fi dí ibi tí wọ́n ti ń mówó kọ́lọ̀ máa fi gun gígùn fún wọn ọ̀dà láàárọ̀ tó lé àkóso àṣà mọ̀rá ògbẹ́rí àṣà àti kọ́ pé àìrídìí olókun àìrídìí ọlọ́sà àwọn àfáwa ló ní ká sọ fún yín pé wọn kì á ah, ti ń gbéra ó ń gbéra ẹ máa wọlé ní oṣù tuntun ni ẹ wọnú ògo tuntun nínú oṣù tuntun yes. mọ̀jẹ̀ yìí lámà ìyanu láwùjẹ bẹ́ẹ̀ ṣe wọnú ògo tuntun mo jàn wọ́n ní àmà ìyanu. ọkàn wọn ní ìkó àṣeyege. lọ àwùjẹ wọn ẹ forí kó kò yí padà ó wọlé àṣẹ. bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ni yóò rí. ọ̀yà tó ní <laughs> àbá fẹ́ ká dùn ọ́ tètè gbanú <laughs> wọ́n ní wòlíì kan wọ́n tó wá ti ṣàdúrà tán wọ́n ní wọ́n sọ pé pó à àṣẹ rẹ̀ bàbá. <laughs> ẹ̀ àṣọ ọmọ karòyìn. ẹ jẹ́ ká lọ sójú àwọn ìwé ìròyìn wa láàárọ̀ tí ò ní ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń bá ní í ṣe rẹ̀ báyìí ẹnìkan ní bàbá tó kákàpọ̀ agbádá kò tiẹ̀ mọ̀ pé po wọn ṣe eh, epo látò fi wọ agbádá ni ẹ ẹ fẹ́ ẹ yín mi nù bí ọwọ́ jáde. ìmọ̀ kan dùn rẹ̀ ẹnu mọ̀ ni kò sí kọ́bọ̀ lọ rẹ̀ bó ṣe wà wọn bó ṣe ró lóró wọn. on the one inú ọgbọdọ mọ dùn ìwọ ọmọ tó ń di wà ń bá dé ni bá ń bá rẹ dà sọ́ọ̀n jáde. tọ èmi ti sọ condition tèmi eh. wà ti pẹ́ o ka ìròyìn o. ok hmm. ní gbangba ìta ìwé ìròyìn ti the nation ni wọ́n ti mú ìròyìn àkọ́kọ́ láàárọ̀ tòní bó lẹ̀ jẹ́ pé gbajú-gbajà ó ní ìròyìn ń jẹun fún gbogbo àwọn ìwé tó jáde láàárọ̀ tòní bí ọ̀rọ̀ epo bẹtiró bó ṣe di ọ̀wọ́n gógó káàkiri orílẹ̀-èdè nàìjíríà ó ti dá gbogbo ètò ọrọ̀ ajé dọ̀bálẹ̀ báyìí tí àwọn èèyàn ń wò gbù káàkiri ẹni tó yẹ kó lọ síbi iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìlọ́jẹ́ pé ìgbà tó bá débẹ̀ báyìí wọ́n fojú fò fún ni o tàbí ẹni ọ yóò ṣílẹ̀kùn ṣọ́ọ̀bù wọ́n ní wọ́n sọ pé àwọn ilé ìtajà gbogbo wọ́n gbélẹ̀kùn ti pa ni o pàápàá àwọn tó jẹ́ pé wọn ò lè mọ́ lo epo bẹtiró yálà láti tẹ̀ iná tàbí láti rọ̀ sínú ọkọ̀ wọn ọ̀wọ́n gógó epo pẹtiró léyìí tí ó ti ń ta gbogbo aráàlú lórí ni wọ́n kọ káàkiri gbogbo òwe tó jáde lónìí gbangba ta ìwé ìròyìn The Nation wọ́n ní ó ti wá bùrùjà débi pé ìpínlẹ̀ Èkó Àbújá Ìbàdàn Òṣogbo wọ́n ní wọ́n mọ̀lá ju àwọn bòmíì lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń wí wọ́n ní pẹ̀lú bí kò tún ṣe sí ìpèsè iná ọba lórílẹ̀‐èdè Nàìjíríà ilé ayé ti wá yí dan báyìí o fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ oníṣẹ́ ọwọ́ tó jẹ́ pé wọn ò lè mọ́ lo epo tàbí kí wọ́n lo iná ọba tí iná ọba ọba sì sí ó yẹ ká rọ epo sínú ẹ̀rọ amúnáwá ni èèwọ̀ epo náà ni kò tún síbẹ̀ yìí o níbo la fẹ́ gbégbà ní ìbéèrè tí wọ́n béèrè nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní owó ọkọ̀ ó tún ti gbẹnu sókè káàkiri àwọn ibùdókọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà bí ọ̀wọ́n gógó epo ìbò ṣe ń lọ sí ọ̀sẹ̀ kẹrin ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà náà ni wọ́n ń lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí ní iwájú àwọn ilé epo láti rí i dájú pé àwọn ti ẹ̀rí mọ́ńbé kan rọ sínú ọkọ̀ wọn tàbí láti dà sínú ẹ̀rọ amúnáwá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ nínú ìwé ìròyìn ní àárọ̀ tí ò ní wọ́n ní ṣe ni ìjọba ló di ẹ̀bi ọ̀wọ́n gógó epo yìí ló di ru àwọn epo bú kan tí wọ́n kọ́kọ́ wọlé níjó ní tí wọ́n sọ pé kọjómi kọjó ẹrọ̀fọ̀ ni wọ́n gbé wá sí orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tòun ti bí iléeṣẹ́ NNPC bí wọ́n ṣe dá ọkàn ọmọ nàìjíríà balẹ̀ wípé àwọn ní tó two point five billion litres fún epo bẹtiró tí wọ́n sọ pé yóò sì dé títí oṣù etí àlòtán lánàá òde yìí síbẹ̀síbẹ̀ nǹkan burú sí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní sì ti ń kígbe pé níbo ni kàdágbà báyìí o ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn olùgbé ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti bẹ̀ sí pariwo wípé owó táwọn fi ń wọ ọkọ̀ tẹ́lẹ̀ ó ti lọ síbi ìlọ́po méjì báyìí ibi tó yẹ kẹ́ san ọgọ́rùn-ún náírà two hundred naira ni onímọ́tò ó gbé wọn ní àwọn onímọ́tò gangan àti àwọn alálùpùpù ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n sùn ka àwọn ilé epo tí wọ́n dúró láti rí epo rà kílẹ̀ ní kí àwọn náà tà bákan náà wọ́n ní àwọn ilé epo ńṣe ni wọ́n ń ta epo bíi two hundred naira per litre sí two hundred and fifty naira per litre wọ́n ní lulu Iléṣà Ifẹ̀ Ọ̀tàn Ìgbàjú Ìlá Ẹ̀dẹ Ìwó àti Ìkìrùn arákùnrin kan tí ń porúkọ ẹ̀ ní Ṣẹ́gun Adéyẹmí lónìí òun repo láàárọ̀ àná ní two hundred naira per litre ó ní three thousand naira ní òun san ó ní ṣùgbọ́n ẹni tọ́jà àtẹ́ndáǹtì ó tún gba hundred naira kan fún tiẹ̀ tó tún jù ú sí àpò wọn ní ní Anambra bákan náà ni ní Ọ̀ká bákan náà lọ́mọ́sórí Oníṣà bákan náà ni àwọn agbègbè kan ní ìgboro ilẹ̀ Ìbàdàn náà wọn ní kò yọ wọn sílẹ̀ o wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ló ń ké ìmúrọ̀ra tí àgàrà sì ti dá wọn nítorí epo bẹtiró tó di ọ̀wọ́n gógó ní ìgboro ayé yìí àwọn nǹkan ti dẹnu kọlẹ̀ o ètò ọrọ̀ ajé náà wọ́n ní wògbú ni o láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan bíi ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun Àbújá àti ní ìpínlẹ̀ Èkó. ok ó sọ̀rọ̀ epo hmm. jẹ́ ń sọ̀rọ̀ iná ojú ìwé ìkẹtàlé ní ogún Vanguard tó jáde fún tòní ní ti kọ́ mú ìròyìn tèmi kàlápà bí wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí àgbáríjọpọ̀ àwọn gómìnà nílẹ̀ yìí lábẹ́ àbúradà ẹgbẹ́ wọn Nigeria Governance Forum NGF ni wọ́n ti kọ epistelli alágbára amilẹ̀ tìtì kan sí ilé ìgbìmọ̀ asòfin àgbà Nigeria Senate léyìí tí wọ́n fi kọ̀ tí wọ́n sì ṣàlàyé yékéyéké náà epistelli ọ̀hún pé orí àwọn kọ́ ẹlẹ́dàá àwọn kọ́ àbá kan tó ní í ṣe pẹ̀lú iná ẹ̀lẹ́ntíríkì electricity bill eléyìí tí wọ́n ní wọ́n ti propose rẹ̀ tí wọ́n sì gbé sí àárín ara wọn láti jíròrò bí ó ṣe dòfin àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ yìí ni bí kinní òun bá fi dòfin àjẹ pé yóò ti gba agbára tí ó yẹ kí àwọn gómìnà ọmọ lò lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ wọn lẹ́ka òun yóò sì ti sọ àwọn gómìnà dìgbẹ̀wò dání ní ẹ̀ka òun nínú lẹ́tà tí à ń sọ yìí tí wọ́n kọ sí alága ìgbìmọ̀ tẹ̀ kó tó lórí nǹkan àmúṣagbára Senate Committee on Power Senator Gabriel Suzuam òun ni alága ìgbìmọ̀ tá à ń sọ yìí inú ẹgbẹ́ People's Democratic Party PDP láti ìlà oòrùn àríwá Benue Benue North East ni ó ti wá tí wọ́n sì fi ẹ̀dà rẹ̀ ṣọwọ́ sí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nẹ́tọ̀ Ahmad Lawan tí wọ́n sì tún fi ẹ̀dà lẹ́tà ìkan náà látọ̀dọ̀ àwọn gómìnà Nàìjíríà ṣọwọ́ sí ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ọ̀dọ̀ abẹnugan wọn bẹ̀ Fẹ́mi Gbàjàbíàmílà òun ni lẹ́tà ọ̀hún balẹ̀ sí wọ́n ní láti ọ̀dọ̀ ẹni tí í ṣe olórí àwọn ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ wa nàìjíríà títún ṣe gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹ̀mí ni wọ́n ti ṣàlàyé pé àbá tí ẹ̀ ń yiri wò láti ìgbà yìí wá láàrin yìí à bẹ́ẹ̀ bá padà sọ àbá ìdòfin ní àárín yìí yóò ṣe ọṣẹ́ tí kì í ṣe ọṣẹ́ kéékèèké fáwọn ìpínlẹ̀ o bẹ́ẹ̀ náà ni ó sì dàbí àrífín àti ìgbésẹ̀ àìfinipeni àìfèèyànpèèyàn tí mara oko sanba ń tẹ́wọ̀lú ohun tí ó mọ̀ fà àwọn gómìnà nàìjíríà pinnu làwa fi ń sọ fún yín pé nípa ọ̀nà tí a gbà mọ́ dẹ̀sùn iná ọba generation ọ̀nà tí a gbà mọ́ mú lọ tí wọ́n ti lọ transmission àtọ̀nà tí a gbà mọ́ pín distribution sí ibi tí wọ́n ti lò ó ẹ wò ó ẹ jẹ́ kí dèdè náà àti dèdè náà nẹ́ẹ́ kó rí bó ṣe yẹ ó rí bí bẹ́ẹ̀ kọ́ bí ìgbà ẹ̀kan tójú wa yàn wá mẹ́bọ bí ìgbà tá a jámọ́ nǹkan kan bíi gómìnà láwọn ìpínlẹ̀ tá a ń ṣàkóso ní nàìjíríà ni o àwọn gómìnà nàìjíríà kọ ẹ̀písítélì yìí ó kún ó ki ó gùn ó tún fẹ̀ wọ́n nínú ẹ̀písítélì yìí òun náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ fún gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ benue gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ benue òun náà lálága ìgbìmọ̀ tẹ́ kó tó lórí nǹkan àmúṣagbára òun ni chairman Eh, fún kọ́mítì tí ó ń ṣe pẹ̀lú power ní senate wọ́n sì fi déètì ọjọ́ kejìléní ogún twenty two oṣù kejì tá a lò tán lọ ọdún twenty twenty two wọ́n fi sí inú ẹ̀ àmọ́ àwọn aláṣẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà senate ní lóòótọ́ ká má parọ́ ká má jalè àwọn ti rí lẹ́tà ẹ̀ gbà àwọn sì ti ń kà á lákàgbà lọ́wọ́ ara ẹni láti mọ tí àwọn gómìnà nàìjíríà ti yàn sọ pé ń dùn wọ́n mo mọ̀ pé ẹ fẹ́ mọ kí ni 2D gangan túlẹ̀túlẹ̀ inú ìròyìn yìí ẹ̀yin ẹ máa lọ tààrà sójú ìwé ìkẹtàléní ogún page twenty three ìwé ìròyìn Vanguard tó jáde fún tòní grab your balance. ìlú ti ń dáàbọ̀ pẹ̀lú àwọn àtúnṣe tí wọ́n ń ṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà ẹ gbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sójú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní wọ́n ní ó ṣeé ṣe o kí orílẹ̀-èdè nàìjíríà ká gbà fún ẹni tí ò sí lábẹ́ òṣèlú kankan kó nù kópa nínú ètò ìdìbò kó gbé àpótí láti díje èyàn independent candidate àmọ́ ṣá o ó ní ntọ́badé o. àwọn ọmọ inú lẹ́gbọ̀n aṣojúṣòfin ní àná òde yìí wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí jókòó láti máa jíròrò lórí àwọn àtúnṣe igun bíi méjìdínláàádọ́rin sixty eight recommendations ní èyí tí ìgbìmọ̀ tẹ̀ kótó kan tí wọ́n gbé kalẹ̀ láti ṣe àtúnṣe sí ìwé òfin ọdún 1999 èyí tá à ń lò <clears throat> lórílẹ̀‐èdè nàìjíríà kódà pa lára àwọn nǹkan tí wọ́n mọ̀ yiri wò òun náà ni ẹni tí kò sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan independent candidacy tó jẹ́ pé onítọ̀hún tó bá fẹ́ bọ́ sí ipò ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà ó sì gbọ́dọ̀ tó ẹni ọdún márùndínlógójì thirty five years kò sì gbọ́dọ̀ mọ́ka ìwé tó ìwé mẹ́wàá ní gẹ́gẹ́ bí ìwé ẹ̀rí wọn ni irú onítọ̀hún tí yóò dàdúró dáńfó gedegbe tí kò sí lábẹ́ ẹgbẹ́ òṣèlú kankan ó gbọ́dọ̀ ti lọ rèé gba òǹtẹ̀ láti ọ̀dọ̀ àwọn ibi ìdá ogún nínú ọgọ́rùn-ún ní gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dọ̀ àwọn tí wọ́n kókò já láti dìbò twenty percent of registered voters láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n ní tó bá jẹ́ ń tọ̀ ọ̀hún pé ẹni tó bá tọwọ́ bọ̀ ìwé fún kò gbọ́dọ̀ tó tọwọ́ bọ̀ ìwé fún ẹlòmíì náà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú òwe òfin ọ̀hún wọ́n wá sọ pé ẹni tó bá fẹ́ wá bọ́ sí ipò gómìnà òun náà gbọ́dọ̀ rí ìbuwọ́lù láti ọ̀dọ̀ ìdá ogún ọgọ́rùn-ún àwọn èèyàn tí wọ́n kógojá láti dìbò twenty percent signatures of registered voters láti gbogbo àwọn ìjọba àbílẹ̀ tí bá bẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún bákan náà lọ́mọ sórí fẹ́ni tó bá fẹ́ di alága ìjọba àbílẹ̀ wọ́n ní àwọn èèyàn ìdá ogún ọgọ́rùn-ún àwọn èèyàn tó kógojá láti dìbò lọ́gbọ́dọ̀ ti buwọ́lù fún un pé ẹnì ìwẹ̀ ọ̀yàn kẹ̀kẹ́ kódà pa wọ́n ní àjọ olómìnira tí í ṣe kò kárí ètò ìdìbò wọ́n ní wọ́n bá àwọn obìnrin tí wọ́n bá fẹ́ díje fún ipò kípò lórílẹ̀‐èdè nàìjíríà ìdajì owó táwọn ọkùnrin bá san làwọn ọmọ san o hmm. ìròyìn ọ̀hún pọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ láti kà á ojú ìwé kẹ̀ǹdínlọ́gbọ̀n ti Nigerian Tribune ni wọ́n kọ sí. ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó yẹ tẹ̀lé mi ẹjẹ́ á lọ kẹ́lẹ́ yóò dàbí ìròyìn ìmọ̀kàn dá àyè tó lápẹẹrẹ hmm, hmm. fáwọn òbí alágbàtọ́ àtàwa tí a ní àwọn èèyàn ní orílẹ̀-èdè Ukraine ojú ìwé kejì punch ni mo ti fẹ́ mú o wọ́n ní lórí wàhálà eléyìí tí ń ṣẹlẹ̀ láàrin orílẹ̀-èdè Russia àti Ukraine lásìkò yìí ìjọba àpapọ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ ètò láti lọ rèé gbé àwọn ọmọ Nàìjíríà bíi ẹgbẹ̀rún méjì tí wọ́n há sọ̀hún ọjọ́rú Wednesday ọ̀la ni ìgbésẹ̀ yìí ó sì bẹ̀rẹ̀ tọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé láti ọ̀la lọ tí ṣe ọjọ́rùú Wednesday ọjọ́ kejì oṣù kẹta 2022 àwọn bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tó ẹgbẹ̀rún méjì níye tí wọ́n ń bẹ ní orílẹ̀-èdè Ukraine àti láwọn eh, agbègbè eléyìí tó súnmọ́ Ukraine àwọn bẹ̀rẹ̀ sí ní máa kó wọn ẹni tí í ṣe mínísítà fún ètò ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè yìí Geoffrey Onyema òun náà ló yín gbàdo ọ̀rọ̀ yìí sí wa ní etí nígbà tó ń bá oníròyìn sọ̀rọ̀ ṣebí lórí ètò pàtàkì orí tẹlifíṣàn aládàáni kan tí wọ́n pè ní òṣèlú òní politics today òun náà ló ti sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ mínísítà ètò ilẹ̀ òkèrè ó ní ẹ wo ààrẹ muhammadu buhari orílẹ̀-èdè wa nàìjíríà kò sun kò wo ó sì ti buwọ́ lu owó tó nítumọ̀ owó ńlá kan báyìí pé kí wọn lọ rèé fi pèsè gbogbo ntọ́ bá gbà láti kó àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí ń bẹ ní ukraine ńgbà tí wọ́n wá bí pé yóò tó mélòó àwọn ọmọ nàìjíríà tí wọ́n fẹ́ kó ní ó kéré tán wọn ó tó bí ẹgbẹ̀rún méjì ó ní ńgbà tí kinní wọn bá sì bẹ̀rẹ̀ ó ní a pé ilé iṣẹ́ bàálù iléeṣẹ́ ọkọ̀ òfurufú tàmọ̀ sí airpeace àti max air àwọn náà ni wọ́n fẹ́ kúnni lọ́wọ́ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó ní ó kéré tán àwọn ọmọ nàìjíríà bíi ẹgbẹ̀rún mẹ́jọ eight thousand ní ọ̀nbẹ ní orílẹ̀-èdè Ukraine tó sì jẹ́ pé ẹgbẹ̀rún márùn-ún five thousand nínú wọn ni wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n ń gba ẹ̀kọ́ kan àbí ìmọ̀ kan láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ní Ukraine ó ní ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ fún Airpeace pé kí wọ́n dákun o ìrànwọ́ wà tí wọ́n ó ṣe fún ìjọba àtàwọn ọmọ Nàìjíríà wọ́n sì sọ fún Airmax bákan náà pé àwọn ni wọ́n ó lò láti lọ rèé kó àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ lọ́hùn-ún ìròyìn yẹn ọ̀farajọ ìròyìn ayọ̀ kọ́lọ̀ ń jẹ́ ó ṣeé ṣe délẹ̀délẹ̀ àmì àṣẹ ẹ fẹ́ gba balance ẹ̀ ẹ máa lọ tààrà sójú ìwé kejì ìwé ìròyìn punch tó jáde fún tòórọ̀ yìí. ọba tó ń pèrè ayọ̀ wá pèrè fún mi ìsọ̀rù ìgbènijà ọlọ́jọ́ méje ẹlẹ́ẹ̀kan lóṣù mẹ́tamẹ́ta ni lórí òkè àṣẹ ìgbènijà mountain of authority lábẹ́sẹ̀ ìránṣẹ́ pentikosta revival ministry níbi tọ́lọ́run ti ń ti pàṣẹ ọ̀pá àṣẹ iná agbára àṣẹ ìgbènijà tá a fi fún ẹni tọ́lọ́run bọ́dá májẹ̀mú àṣẹ agbára ìgbènijà wòlíì ajínrere Isaac Adédèjì bàbá ìgbènijà láti máa tún oníkojúkọ ẹ̀dá kúrò nínú ìgbèkù ọ̀tá nínú ìṣòro ìgbènijà lọ́lọ́run ìgbè yìí ti ń gbèni níjà sàwòtá ayé ẹ̀dá Tuesday March one seven lòmíràn tó kọ́ pẹ̀lú àkòrí ọlọ́run ìgbènijà a defendant God lórí òkè àṣẹ ìgbénijà tó wà lẹ́yìn bí òkú grammar school ìdí ìrókò amúlòkọ ọ̀nà kanambadan bẹ̀rẹ̀ látago méjìlá àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan pásítọ̀ tó ní sí ẹbọlá fọ̀ nbẹ pásítọ̀ ayọ̀bámi oyèsànmi bàdà sẹ́wọ̀n ìdídọ́kun pásítọ̀ ọlálọ́kùn pásítọ̀ pàdẹ́rẹ́ àwọn olórí ẹ̀mí káyọ̀dé oyèwọlé ìṣòro ayé mi yẹmi david látàbúlẹ̀ ṣùgbọ́nmi adédèjì ọmọlọ́gọ pẹ̀lú àwọn prm choir prophet and evangelist isaac adédèjì lólùgbàlejò zero zero three three four six one six two seven ọlọ́run ti ṣetán láti gbìyànjú níjà ìwọ ni odò mọ́rẹ̀pẹ̀tì ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. Hm, àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkálẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra Ibadan. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng ọ̀yọ́ state anti-corruption agency oyaka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ ọ̀yọ́ ó yá ká. ṣé báraba dẹ̀lí dọ̀nà yóò dẹ ojútò náà lójúnà àti ṣàtìlẹ́yìn tó gbópọn fún ìṣèjọba àlàáfíà tó ń bẹ lóde báyìí nípínlẹ̀ ọ̀yọ́ gbogbo àwa olùbádámọ̀ràn fún àwọn alága àjọba àbílẹ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ a ó ṣàpérò ọlọ́jọ́ kan láti fẹ̀mí ìmoore hàn fún gómìnà àti láti sọ ní yàyà pé ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé tẹ́ wa lọ́rùn tó ṣe sáà kan sí nípínlẹ̀ Ọ̀yọ́ làwa faramọ́ ọjọ́ kìíní oṣù kẹta first of March lọ́jọ́ àpérò ọ̀nàrìbọ̀ Adéyínká Adéníyì Dìbíire olùbádámọ̀ràn àgbà fún gómìnà lórí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀yọ́ ni yóò sọ̀rọ̀ àpilẹ̀kọ ambassadọ Taofik Karapaja lálága ọjọ́ náà Babáńkalẹ̀ ni sẹ́nitọ̀ Osi Agboola hallelujah àwọn ìyàwó ọjọ́ náà ni olóyè Mutiatola Yinka Ládọjà àti sẹ́nitọ̀ Monsura Sum mọ̀ọ́nù àkórí àpérò ìjọba àwarawa tó pegedé ojúṣe olùbádámọ̀ràn special assistance on call for good governance a three hotel ládojúkọ ventura ní sango ní gbọ̀ngàn àpérò aago mẹ́wàá àárọ̀ ni o olùkéde gbogbo olùbádámọ̀ràn fún alága ìjọba àbílẹ̀ jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ má sí lẹ́kọ̀ọ́. ẹ̀gbọ́n mi kí ló ń eh? ṣe yín tẹ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh? musta mi ì lé mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. Oru Mustapho ibà mi lọ. Mustapho ọkọ ibà ara ti yá gágá o Mustapho. chegou. Os vai herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fun-jẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìróorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatado medical health care center tó ń ṣe ó le koko ló ṣe é iléeṣẹ́ wọn wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. mẹ́ta lọ́kàn dìde. wọ́n fọwọ́ ọlọ́run nínú ayé wòlíì àtàjẹ́ rere ìsìnkẹ́lá kébìyìmá tó rìnrìn agbára ní oṣù òru agbára yẹn. báwa ní lórí ẹ̀. let the wind blow. afẹ́fẹ́ ìtura fẹ́fẹ́ sí gbogbo èèyàn. lọ́rùn friday fatima. liberty stadium òkè àdó ìbàdàn látago mẹ́wàá lẹ́ni iṣẹ́ agbára yìí ti máa bẹ̀rẹ̀. gbogbo ẹni tó gbàgbọ́ nú agbára àdúrà. ó yẹ ká lọ bọ́ lọ́wọ́ ẹ̀mí nira. ìlànà àrùn fẹ́ sí. ó tó àkókò fún gbogbo èèyàn láti fò fáyọ̀. ìwọ náà má dàgẹ́ mẹ́lẹ́ jáde wá ní ìbápadé jésù. nínú ayé àwọn ìránṣẹ́. reverend david akérèlé pẹ̀lú ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu àtàwọn olórin ẹ̀mí. prophet and evangelist sikala kébìmá. yóò máa sọ tẹ́lẹ̀ iṣẹ́ ag alágbára yóò máa ṣe lọ́jọ́ Friday four ní Liberty Stadium òkè àdó Ìbàdàn Christ Power Evangelical Crusade International Christ Prophetic Chapel ní ọlọ́run pàṣẹ ìṣòro agbára ìfún zero eight zero three four seven zero five zero five one gbogbo ẹni tó bá farahàn ló máa sọ tẹ́sítímọ́nì lórúkọ Jésù àmín o. Ah, ah, n tí mo rí orí mẹ́rùlẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. o wọ́n fún mi pé oje o sábà pé n ti ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. o ah, wá já mi sí ngbà náà. Refugio Experience Store ti balẹ̀ bàgẹ́ sílùú Ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ tìtì ti kún bẹ̀ bátakùn láwọn bíi Samsung Tecno Itel Infinix Oppo Xiaomi Vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò síye tó nílọ́wọ́ tó ní accessories tún lubẹ̀ pabìbà lówó tí ò gara pẹ́ẹ̀pẹ́ẹ̀ pẹ̀lú warranty tó méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin bá túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kó o ara san díẹ̀díẹ̀ easy buy. ẹ̀ẹ́ èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. Refugio Experience Store kalẹ̀ sí beside Vivo Service Center Asolẹ̀ bus stop along UCH road Mọ́kọ́lá Ìbàdàn ọjọ́ Friday March four gan la kó jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ. ọgọ́rùn-ún oníbàárà tó bá kọ́kọ́ gbórí wọlé rajà lọ́jọ́ náà ni ó gbẹ̀bùn ràbàndẹ̀ zero eight one six one two six zero zero one zero zero refugio ìrírí mẹ́rìírí. Olusegun Agagu University of Science and Technology, Okitipupa, Ondo State, formerly Ondo State University of Science and Technology. Admission screening exercise for the 2021 and 2022 academic session is currently ongoing into the School of Agriculture, Food and Natural Resources, School of Engineering and Engineering Technology, and School of Sciences. Candidates who scores 160 in UTME, candidates who choose the university as their first choice and second choice or did not choose at all are advised to do a change of institution to OAU STEC as first choice on JAMB website. Direct entry candidates should also choose OAU STEC as their first choice before registering. Candidates are to log into our website on www.putme.oaustech.edu.ng For more inquiries, call 0803 864 3492. Announcer Ganiyu Oke Saliu, Registrar. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dákun ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos. èèyàn nìkan kọ́ àwọn ń bára tọ́ba tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research mama atm pos. àwọn ń bára mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. The Vice Chancellor of the First Technical University, Ibadan, Professor Ayobami Salami, announces its first convocation holding on March 5, 2022. Venue Tech U's main campus, Kilometer 11, Lagos Ibadan Expressway. Time 10 a.m. prompt. With the visitor to the University and Executive Governor of Oyo State, Engineer Shimakide, gracing the occasion. The convocation lecture will be delivered by iconic scholar and administrator, Emeritus Professor Julius Okoje. Honorary doctoral degrees will be conferred on the following five distinguished Nigerians Chief Tundeje Afolabi, Chief Adebayo Akande, Chief Ama Professor Toyin Falola, and Mr. Shegun Agbaje, First Technical University, Ibadan, developing brains, training hands. ìròyìn níyàjóyàjó ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti koro ojú sí dúkìá tí ń bàjẹ́ nípasẹ̀ àárẹ̀ àṣàpàjúdé kọlu òpó iná tìjọba fi owó tabua pèsè sáàrin òpópónà láti àsìkò yìí lọ ìjìyà ń bẹ fún ẹni tí ọwọ́ bá tẹ̀ pé ó kọlu òpó iná lẹ́ńtíríkì street light nítorí èyí wọ́n ti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alamí síta láti júwe ẹni bá kọlu àwọn òpó iná wọ̀nyí fún ìjọba ẹ tún lè lo ojú òpó yìí láti ṣàlàyé zero seven zero zero four four four nine nine nine nine. ṣé ẹ ti gbọ́dọ̀ yìí tí wọ́n sọ. àti kí tí wàá ní tí wọ́n jẹ́ nǹkan lòpó náà ni. Ah! lẹ́nu yẹn ṣé torí pé bá yín bò ó dẹ̀ kẹta tí mọ́tò yín ò forí ná nípa àrédè òru ọtí àmupara eré àsápajúdé Mr Pentagon sáfìsẹ́ ni kí tẹ́ni mo bá yín rojọ́ sí n ó ké síjọba ní ìsìnkú wa mú yín zero seven zero zero four four four nine nine nine nine. Ah, ìdọ̀bálẹ̀ mi rehun ní ṣe bẹ́ẹ̀ mọ́ o. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba tó ń rí sí ohun àmúṣagbára àti àlùmọ́nì ilẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́. ilẹ̀ ń jẹ́ ni ọ́ twenty seventh january twenty twenty two ọjọ́ tí ojú ọ̀run sojú bẹ̀lẹ̀ wò òòrùn wọ̀ lọ́sàn gangan ikú wọlé yẹ ó sì pa ojú prince sọfíọ májẹkọdùnmí akínlóye láòyèdè àgbà ọ̀jẹ̀ sọfíọ lọ láàrin wa lẹ́ni ọdún mọ́kànlélọ́gọ́rin eighty one years pẹ̀lú àṣẹdì láòyè àjẹnijúro royal dynasty of ẹdẹ àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọfíọ nípínlẹ̀ ọ̀yọ́ nigeria institution of sọfíọs ń kéde ìpapòdà àti ètò òsìnkú ààrẹ ẹgbẹ́ wa tẹ́lẹ̀ prince sọfíọ májẹkọdùnmí akínlóye láòyè ètò òsìnkú lọ báyìí ọjọ́ tuesday ọjọ́ kìíní oṣù kẹta ọdún yìí yìí ní ìsìn orin ìbọ̀wọ̀ fún olóògbé nílé wọn tó wà ní nọ́mbà two professor kamil kóyèjọ ọlọ́ṣọ́ crescent ní bódìjà ìbàdàn láago mẹ́rin ìrọ̀lẹ́ wẹ́ẹ̀kì bàtíláì state yóò wáyé lọ́jọ́ thursday ọjọ́ kẹta oṣù kẹta láago mẹ́rin ìrọ̀lẹ́ nílé wọn tó wà ní nọ́mbà three kọ̀nẹ̀ bankole laoye street òkè gádà ẹ̀dẹ ọjọ́ friday ọjọ́ kẹrin oṣù kẹta ọdún yìí ní ìsìnkẹ́yìn yóò wáyé fún olóògbé baptist church àpásù ẹ̀dẹ láago mẹ́wàá òwúrọ̀ tá ó sì sin wọn sílé wọn ká international hotel kudirat hall ẹ̀dẹ prince of your májẹ́kọ́dùnmí akínlóye láoye sùn re o olùkéde Nigeria Institution of Sofia Ọ̀yọ́ State Branch. ìtàn ò ní gbàgbé ẹ̀dá láyé títí láìla ò ní gbàgbé ìṣèjọba tó gbìyànjú àti mákùdé bá ìlànà àpèrè olùbàdàn nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni tó ń máa rántí gómìnà ṣèyí mákindé tó fún ọba sálíù àkànmú adétúnjì ajé ògúngún ní sọ̀kínní ní ìdùnnú tí í ṣoúnjẹ àgbà tọba náà sì súre fún un pé yóò máa mọ̀ ọ́n ṣe ìrí ọ̀hún sì gbé gómìnà ẹ ò rí bí gbogbo àdáwọ́lé àtìlànà olóko mẹ́rin tí ìṣèjọba rẹ̀ dálé bó ti ń lọ geere ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ètò òwòsàn tí ò mẹ́rí iṣẹ́ ò sì dáwọ́ dúró lórí ètò ààbò fẹ́mi òun dúkìá gbogbo olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àmúgbòòrò ètò ọrọ̀ ajé ẹ̀rí ni tinú ojú pópó tó mọ́lẹ̀ rókoṣo ni gómìnà ṣèyí mákindé fi ń sọ pé nígbà rí olúbàdàn ajé ògúngún ní sọ̀kíní ti mọ́ òun kí gbogbo wa nípínlẹ̀ ọ̀yọ́ fọwọ́ tó ń lẹ́yìn gbígbà ẹ̀kẹ́ ti fọwọ́ ti lé gómìnà wa ń dúpẹ́ lọ́wọ́ gbogbo tolórí tẹlẹ́mù tó wá bá wa ṣẹ̀yẹ ẹ̀kẹ́yìn fún ọba sálíù adétúnjì ajé ògúngún ní sọ̀kíní tí wọ́n ṣì dẹ lọ lọ. ìgbìmọ̀ tó ṣe kò kárí ètò ìsìnkú ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé ògúngúnnísọ̀ kínní ló ń kéde. ajá balẹ̀. ọ̀dà ìròyìn sì tún hó hẹ́ ni o lójú àwọn ìwé tó jáde ní àárọ̀ ti òní ṣàtìkù ní abala abẹ́hùn ẹ̀já lọ sínú òwe ìròyìn ti Nigerian Tribune lẹ́ẹ̀kan sí ẹ̀já sọ̀rọ̀ asuu ọ̀rọ̀ àsùn kò ní í sú wa o kò sì ní í sú ọlọ́run ọba ní àná òde yìí ń ni ìkáyà sókè lọ́bẹ́ sílẹ̀ ní ọjọ́ ajé ti àná o nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ni tá a mọ̀ sí National Association of Nigerian Students NANS tí wọ́n gbé kùkù lájẹ eégún wọn tá à ń pè ní kìlókò eégún wọn náà àlùtà hmm. <laughs> eégún tá à ń pè ní àlùtà ni wọ́n gbé lọ rèé ká mọ́ mínísítà tó pè wọ́n sí ìpàdé ìbámọ̀ kan mọ́ pè wọ́n eh. ìgbà tí àwọn ọ̀dọ́ yìí tí wọ́n dé iwájú mínísítà wọ́n faraya sọ̀rọ̀ ni eh. fún ẹni tí ṣalákòóso fún ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹni tó pè wọ́n sí ìpàdé yìí tó jẹ́ pé pápápá ni impromptu arrangement ni wọ́n fi ṣe ìpàdé ọ̀hún láti wọ́nà fún bí wọ́n ṣe bẹ àwọn akẹ́kọ̀ọ́ yìí pé kí wọ́n má fa ìbínú yọ torí pé tí wọ́n bá fi gbé ìbínú wọn dé pẹ̀lú ọ̀rọ̀ àṣù tí wọ́n ń wo iṣẹ́ nìràn wọn ni bí ìgbà tí wọ́n fi pọ̀ lupè ní o inú iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà Federal Ministry of Education níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí pàrọwà fún àwọn ọ̀dọ́ yìí pé kí wọ́n jèbù rẹ̀ o torí pé ọ̀rọ̀ tí ń bẹ láàrin ASUU àti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà kò ní pẹ́ jẹrodò lọ́ọ̀rì mú mi ṣẹ̀wárì ìpàdé onípápá àpáhùn àlẹ́ àgbọ́ wípé ẹni tí í ṣe alákòóso fún JAMB náà ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé àti akọ̀wé àgbà fún National University Commission NUC Professor Abaka Rasheed àwọn náà ń bẹ níbi ìpàdé yìí ṣùgbọ́n ṣá ò ṣàdédé ńlá gbọ́ wípé bí wọ́n ṣe ké sí mínísítà pé kọ́ mọ́ bọ̀ wá síbi ìpàdé pé gbogbo àwọn èèyàn ti jókòó ọ̀hàn gbangba gbangba lójú àdàmú pé tìbínú tìbínú ìní bàbá yìí ní bá bọ̀ wá síbi ìpàdé ṣùgbọ́n wọ́n ní inú burúkú làgbà ní àgbààgbà ọ̀gbọ́dọ̀ lọ́rọ̀ bú lẹ́nu nígbà tí ó jókòó tán ní ẹni tí ṣe olórí fún àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà President Nance lórílẹ̀‐èdè yìí Sunday Ashefon wọ́n ní lọ́ba bẹ́ẹ̀ sí sọ̀rọ̀ díìsọ̀fọ̀ ló ń sọ fún mínísítà wa wípé ó yẹ kójú ó lè tì yín níbi tí nǹkan dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí lójú ààyè yín ètò ẹ̀kọ́ sì polúkú mùsùlùmọ́ yìí lọ́wọ́ ẹ wò ó tẹ́ ẹ bá tètè yanjú nǹkan tí ń bẹ láàrin ìjọba àpapọ̀ àti asuu ẹ̀kúkú tilẹ̀ kọ́ ọ́fíìsì yín pàkọ́ yẹ ẹ̀yẹ lẹ́ni tí ó wà ní ipò tẹ wà báyìí lónìí hmm. ó ń sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ìyanṣẹ́lódì asuu ó ti fa kùdé bá ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó sì fẹ́ pa ètò ẹ̀kọ́ yanyan ó ní láti ọdún 1999 lọ́mọ orílẹ̀‐èdè nàìjíríà ti ń bá yí lẹ́kẹ̀ ètò ẹ̀kọ́ tó sì jẹ́ pé wọ́n gbógun ti ń bẹ̀ láàrin ìjọba àpapọ̀ àti asuu ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ sì yanjú rẹ̀ ó là wá fẹ́ sọ fún yín ẹ̀yin ìjọba àti asuu wípé ní pápápá ni tá a sì ń pápá téèyàn gbọ́dọ̀ fi farapa ẹ tètè wá bí ìyanṣẹ́lódì yìí tí wọ́n ṣe ní wọ̀ọ́ síbì kan báyìí káwo lè padà láti lọ rèé máa kọ́ ẹ̀kọ́ wa bí bẹ́ẹ̀ kọ́ èyí tá a gbé bóde fún yóò burú ju ti ensars lọ hmm. wọ́n ní bí mínísítà ṣe rí i pé ọ̀rọ̀ ìmọ̀ ti ń pọ̀ pọ̀ jù wọ́n ní ó ti ń rufù lórí ìjókòó lọ́mọ lọ́mọ ń bá tó gbé mi ló bá tó gbé mi ìka látàrí pé irú yín yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ yín gangan ẹ jẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ lé ilé ìwé Nàìjíríà ìlú èbó lẹ kọ́ àwọn ọmọ tí ń gan lọ bá a sì ṣe é wò yín gan ẹ̀kọ́ ọ̀fẹ́ gangan lẹ́yìn náà lò kò yẹ kó jẹ́ pé ruyi ilẹ̀ wà lórí àgàdà wọ́n ní bí àdàmú ṣe bínú dé ni pé èmi kábùkù ọmọọba àwa kan pọ́jú kọ́ sí ọmọọba yìí ń tán yányá bó ṣe rú fù bóde kó bí ìpàdé nù. Ah. ẹ dúró sà. ẹ dúró sà ẹ sì sà àdàmú ò dúró mọ́. bí wọ́n ṣe kọ́ la ṣe kà á àwa kà tán bẹ́ẹ̀ bá ṣe gba balance tìǹtìǹ tó ṣe kù. ẹnìkan bá wa sọ̀rọ̀ rí bí ó ní ìròyìn la fi ń gbéra la fi ń gbéra. ó ní i love your combination ìròyìn yín la fi máa ń gbéra. òkè làwọn fi ń gbéra. Hmm. ah thank you thank you yóò dà fún yín. èyí ò jẹ́ tọ́níìkì. èyí jẹ́ tọ́níìkì yín ojoojúmọ́ àní jèbí. sórí kan kà sí. yes kí n tó ka ten nlc. twenty twenty three nǹkan lẹ̀kùn gbọ̀ngbọ̀n wọ́n ní ẹgbẹ́ kan láti ẹ̀yà Ìgbò sọ pé ẹ̀dúró ẹ̀yìn màtíríà burúkú ni ọ́jì kálu tí ẹ̀ ń pariwo pé ẹ fẹ́ fi sàárè yìí o látẹ̀yà àgbò ẹ má ti ọjà abú sí gbòòrò ìròyìn yẹn ojú ìwé keje Vanguard wọ́n kọ sí ọlọ́run ọlọ́run ń twenty twenty three ń kànlẹ̀kùn gbàngbàn wọ́n ń wo ta ni ọmọ oyè láti ẹ̀yà ìgbò igun kan láti ẹ̀yà ìgbò sọ wípé kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe ń wò ó pé sẹ́nitọ̀ Orji Uzor Kalu ni kí wọ́n fà á lẹ̀ kó dupò ààrẹ láti ẹ̀yà abẹ́hùn ẹgbẹ́ kan láti ìgbò Igbo Conscience Movement ni wọ́n pè wọ́n ICM ni wọ́n ti yarí kanlẹ̀ pé láéláé kò lè jọ wọ́n ní sẹ́nitọ̀ Orji Uzor Kalu tí àwọn kan ń tarí iwájú pé òun ni ọba lọ́la tí ó di ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ni rárá o rárá o kọjọ́ àwọn ò ní gbà nítorí pé ẹni tí wọ́n ń tarí iwájú kọ́ lọ rèé dupò duyè láti ẹ̀yà Ìgbò yìí àlàmú rẹ̀ ò ṣèèyàn o nítorí pé kìí ṣe màtíríà gidi fún ipò ààrẹ láti ẹ̀yà ìgbò tí ẹ̀yà ìgbò lè fà kalẹ̀ ẹgbẹ́ yìí ní ẹ wo gbogbo àwọn èèyàn tí ń ṣàtìlẹ́yìn fún tí wọ́n sọ kọ́mọjó kọ́mọjó àwọn ń bọ̀ lẹ́yìn kọ́mọ tí wọ́n lùlù fún pé kọ́mọ jóǹṣó kò ṣeé wu wọ́n ní àwọn mọ̀ pé gbogbo àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń pariwo pé ọ́jì Uzọ̀kálu ni àjẹ ni wọ́n ń wá fún ìjẹkújẹ àjẹbánu àti àjẹrákaba ara wọn ni wọ́n ń ṣe kì í ṣèfẹ́ Nàìjíríà àbí ìfẹ́ ẹ̀yà ìgbò àbí ìfẹ́ ọ́jì úzọ̀ kálu gan ni wọ́n ní débẹ̀ ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ mọ́yà ká ní fẹ́rẹ́fẹ́ mọ́yà mẹ́nu kò ń bẹ̀ ẹ lọ sí abala ìròyìn míì lójú ìwé karùn-ún Vanguard fún tòní ni Adésínà ti sọ̀rọ̀ ààrẹ fún báńkì onídàgbàsókè ilẹ̀ adúláwọ̀ African Development Bank AFDB ni dókítà akínwùmí adésínà tó jẹ́ ọmọ nàìjíríà dr akínwùmí adésínà ńgbà tí ó sọ̀rọ̀ wọ́n ní ó bójú wo àìsí iṣẹ́ fún àwọn ọ̀dọ́ nàìjíríà láti ṣe ó sì sọ pé ewu burúkú òun náà ní kinní fún orílẹ̀-èdè nàìjíríà àtàwọn èèyàn inú ẹ̀ ọ̀mọ̀wé akínwùmí adésínà ẹni tó tara poro sọ̀rọ̀ ló ṣàlàyé pé ìwádìí jẹ́ kó di mímọ̀ o pé ìdá ogójì nínú ọgọ́rùn-ún tàbí ká pé ìdá mẹ́rin nínú mẹ́wàá àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà ní ò sí iṣẹ́ kankan lọ́wọ́ wọn láti ṣe oníṣẹ́ àṣìrántí pé ọwọ́ tó bá dilẹ̀ lè sùn bẹ̀ níṣẹ́ òun náà lọ̀rọ̀ wí àwọn àgbà adésínà sọ̀rọ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ pàtàkì kan eléyìí tó lọ rèé gbé kalẹ̀ ní èkó àkété níbi tí wọ́n ti kọ́ àwọn ọ̀dọ́ ní ìlànà àgbà fi jẹ́ èèyàn wọ́n ní adésínà sọ̀rọ̀ débi pé ẹ wo àwọn ọ̀dọ́ ń bínú àwọn ọ̀dọ́ ń bínú nítorí wípé kò sí iṣẹ́ kò sí ìgbésí ayé tó nítumọ̀ fún wọn wọ́n kàn ń fẹsẹ̀ ẹ́ gbá ìgboro kiri ni láì mọ ntọ́kàn ẹ sì sọ pé bọ́wọ́ wọn bá ba ń tí ì ṣe iṣẹ́ gidi tí àṣetáàní jù sí wọn ṣé wọn ò ní hàn láti máa ṣe kí sì ní wọn pe àkórí ìdánilẹ́kọ̀ọ́ lẹ́kṣọ̀ ọ̀hún nàìjíríà orílẹ̀-èdè tó tún di orílẹ̀-èdè sínú nàìjíríà a country of many nations ìbéèrè fún àtijẹ́ kíkálukú kí ó ṣàṣepọ̀ pẹ̀lú kó wá ara wọn tí wọ́n pàkórí nù tí wọ́n sì ní kí Adésínà ó sọ̀rọ̀ lórí ẹ̀ Adésínà sọ bó ṣe ṣe pàtàkì tó fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà àtijọba tó kó gbogbo òlú jọ lẹ́lẹ́kàǹkà láti máa dókòwò sínú ọ̀dọ́ ẹ invest sínú àwọn ọ̀dọ́ torí pé ọmọ tí a bí tá a kọ́ ńgbà ó bá dàgbà yóò gbélé tá a kọ́ tà ìròyìn yẹn pọ̀ mọ̀kádìẹ̀ mo ní kí bọ̀dá alágbádá náà kà tiẹ̀ ok ok hmm. bọ̀dá ń bùbá kà tiẹ̀ kà tiẹ̀. <laughs> méjì lọ ka o. ege méjì lọ ka o. irọ́ ẹyọ méjì àbàbọ̀ ni mo mọ mọ́ra wọn ni ẹ̀kan náà ni. ọ̀dà hmm. wọ́n ní àwọn kan tí wọ́n dè hámọ́ra àbọ̀n wọ́n gbìdánwò láti jí kábíyèsí kan gbé níbo àmọ́ ńgbà tí wọ́n gbé e tí ò ṣe gbé wọ́n dáná bọn ya kábíyèsí hmm, níbo ló ti ṣẹlẹ̀ ẹ mọ̀ gbọ́ ọ̀yọ́ gbẹnu tán lọ́sàn-án bákan náà ọmọkùnrin kan ó bínú àbí bọ́ sódì inú àbí bọ́ sódì sèré kọ̀mọ̀ polówó òun kọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ báyìí lọ́ba mú ọmọdó ó sì wo mọ́ bàbá rẹ̀ lórí bàbá sì hmm. kú èmi ò ní kàròyìn ibú nínú ìròyìn etí ń fi tó ilé tí ni NLC tó ń sọ fún iléègbìmọ̀ asòfin àgbà àtàwọn ọmọ iléègbìmọ̀ aṣojú ṣòfin wípé bẹ́ẹ̀ bá dórí ìjókòó ẹ lọ́ọ́ dìbò kí ìjọba àbílẹ̀ ẹ̀kọ́ dá dúró gedegbe àti ẹ̀ka ètò ìdájọ́ autonomy for local government and the judiciary. Hmm. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ọba lórílẹ̀‐èdè nàìjíríà Nigeria Labour Congress wọ́n ti ké sí àwọn tí wọ́n jẹ́ asòfin wa tá a dìbò yàn tí wọ́n ń bẹ nígbìmọ̀ asòfin àgbà ní Àbújá pé à ń wo ojú wọn o torí pé ẹni tí ọba gé òbí fúnni lójúlójú làá mọ̀ wò ó wọ́n ní bẹ́ẹ̀ ṣe fẹ́ wá ṣe lórí àtúnṣe sí ìwé òfin orílẹ̀-èdè nàìjíríà èyí tó kan kí ìjọba àbílẹ̀ kọ́ dá dúró kọ́mọ̀ sí lábẹ́ àkóso ìjọba àpínlẹ̀ bíi ti ìwùkọ́mọ̀ kí ẹ̀ka ètò ìdájọ́ náà káwọn náà dánfó gedegbe àti àwọn ilégbèmọ̀ asòfin tàwọn ìpínlẹ̀ kóńkàkù wọn kí wọ́n dá wà ní àdáwà super wọn ní táwọn fẹ́ kí wọ́n jẹ́nu ẹgbẹ́ nlc ló ṣàlàyé ọ̀rọ̀ yìí ní àbújá lánàá wọn ní nínú ìgbésẹ̀ àkọ́kọ́ ni táwọn fi ń sọ fún gbogbo àwọn òṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ máa gbáradì o pa afẹ́ jẹ́wọ́ ń tà jẹ́ fún ìjọba wa àtàwọn asòfin wọn ní ilé ìgbìmọ̀ asòfin àgbà náà làwọn ò ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ kí wọ́n lè mọ̀ wípé àwọn ń sọ̀rọ̀ nígbà tí wọ́n mọ̀ bá àwọn ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ tó ti parojọ síwájú ilé asòfin àgbà National Assembly ní àná òde yìí NLC President Ayuba Waba ló sọ ọ́ pé píparojọ tá a parojọ pípéjọ wa kì í ṣèbèrè ọ̀tẹ̀ àmọ́ lájẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé àwa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá gbọ́ wa kákúkú dúró kẹ́ ẹ mọ̀ rí wa báyìí ní ojúkòròjú ojúkòrò kì í pojúkòrò jẹ pa afẹ́ bá àwọn asòfin wa sọ̀rọ̀ ni níbi tí wọn bá ti gbọ́ràn wípé ọ̀rọ̀ nípa àtúnṣe sí òfin orílẹ̀-èdè Nàìjíríà tá a gbọ́ pẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ ti fẹ́ débi ti ìdádúró judiciary àti ìjọba àbílẹ̀ pẹ̀lú àwọn ilé ìgbìmọ̀ asòfin tàwọn ìpínlẹ̀ gangan báyìí NSC ló wá sọ pé báwọn ó ṣe dúró rè bí ìgbà tájẹ́ ń sọlé olódùmarè táwọn ọmọ wò yín bẹ́ẹ̀ ṣe ń dìbò tẹ̀sí ń dìbò àwẹ̀ ẹni tí ó dìbò tako kí judiciary kọ́ dá dúró kí local government kọ́ dá dúró afẹ́ mọ àwọn asòfin bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n yà kànáà jẹ́gbọ́n tí wọn ò ní jẹ́ kí ó ṣeé ṣe wọ́n ní bẹ́ẹ̀ bá ti wá ṣe báà náà àwa náà wà ní tiwa náà lọ́wọ́ àwọn ọ̀ lọ sọ fáwọn pé lágbájá asòfin yín rè òun náà ló dìbò ó ti ta kò ó àwọn tí ó fẹ́ nǹkan tó dáa fún nàìjíríà a fẹ́ dá wọn mọ̀ bóun ẹni ọba sọnù aṣojú olóhùn ìdí tá a fi wánu o pé kẹ́ ẹ lè mọ̀ yí pé a fẹ́ tọpinpin yín a fẹ́ wá àwọn èèyàn tí ó tako ìlọsíwájú orílẹ̀-èdè nàìjíríà bí ròyìn ṣe mọ náà la ṣe kà á. tọ ẹ jẹ́ lọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn ti Vanguard tí ó wà lọ́wọ́ mi lápá bí nínú ẹ̀ láti rí ìròyìn níbi tí wọ́n kọ sí wípé ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì House of Representatives ìgbìmọ̀ tẹ́kótó tí wọ́n gbé kalẹ̀ nínú léhùn láti máa mójútó àwọn tó ní í ṣe pẹ̀lú ẹ̀ka ìdókòòwò nílẹ̀ yìí wọ́n ti ké sí àwọn mínísítà. Go, tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ àtàwọn míì tí mójútó àwọn iléeṣẹ́ lájọlájọ wọ́n mọ̀ fi ọ̀rọ̀ pò wọ́n ní gògóńgò pọ̀ o nǹkan mọ̀ hàn ọ̀yàn o ojú ìwé kẹjọ Vanguard wọ́n ní fún gbígbé àwọn ìgbésẹ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú owó àti bí wọ́n ṣe ní kí wọ́n ṣe àwọn nǹkan kan lẹ́ka epo rọ̀bì àti afẹ́fẹ́ gáàsì ní bó ṣe ní í ṣe pẹ̀lú okòwò orílẹ̀-èdè nàìjíríà tọ̀nà tí owó ń rogún tó ń gbà rogún wọlé ìgbìmọ̀ tẹ̀kótó tó ń rí sí ìmọ̀ jábọ̀ bí wọ́n ṣe ná owó aráàlú nílé ìgbìmọ̀ asòfin committee lórí public account Park wọ́n ni ní House of Representatives àná ní wọ́n bẹ̀rẹ̀ sí ní da ìbéèrè lóníranran ní wọ́n dabo mínísítà fún ètò okòwò àti àwọn ilé iṣẹ́ minister of industry trade and investment ọ̀túnba níyì adébáyọ̀ pé kí bàbá ọmọ sọ ti ẹnu wọn lára àwọn míì tí wọ́n pè pẹ̀lú bàbá láti fọ̀rọ̀ pò wọ́n nífun pọ̀ òun náà láti rí àwọn lọ́gàálọ́gàá láwọn iléeṣẹ́ lájọ lájọ tó jẹ́ ti ìjọba àpapọ̀ wọ́n ní n tó fa pípè bàbá ni pé àwọn ìwé ẹwí tẹnu yín kan queries ó ti ń wá láti ọ́fíìsì olùyẹ̀wé owówó àgbà auditor general orílẹ̀-èdè nàìjíríà sí iléeṣẹ́ yìí tó sì jẹ́ pé gbogbo kínní ti ń kọ́ra wọn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ pé ejò ti fẹ́ lọ́wọ́ nù ilé ìgbìmọ̀ asòfin ìjọba àpapọ̀ kejì ìgbìmọ̀ tẹ̀kótó tó ń rí sí ọ̀rọ̀ okòwò ó ti fi ọ̀rọ̀ po àwọn tọ́rọ̀ kàn lórí ọ̀rọ̀ ọ̀hún ó ti fi pò wọ́n nífun pọ̀ lórí ọ̀rọ̀ ti Abba Kyari ó yẹ kí ẹ̀yin náà lọ rèé mójútó ìròyìn kan o ojú ìwé kẹrin Vanguard fún tòní nìyẹn kẹ̀dẹ̀ sẹ̀ǹgẹ̀rẹ̀ sí ilé ẹjọ́ kọ̀ pé àwọn ò ní gba ẹ̀bẹ̀ ìdí rẹ̀ bẹ̀ látọ̀dọ̀ Abba Kyari pé kí wọ́n jẹ́ kó wọn ó sì máa rí ilé ná lórí ẹjọ́ eléyìí tí wọ́n gbé kà á látàrí ilé ẹjọ́ ìjọba àpapọ̀ kan tí ń jókòó ní Àbújá olú ìlú ilẹ̀ wa ti kọ̀ jálẹ̀ jálẹ̀ pé kọjọ́ àwọn ò ní gbà láti pé kí Abba Kyari ọmọ lọlé báyìí nbí Abba Kyari láti pàṣẹ àwọn tí ń dúró bí alágbàwí fún ní ọkọ̀ ìwé sí ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ dákun kí wọ́n kọ́ o ìbéèrè àjọ NDLEA tí wọ́n máa ń gbógun ti egbògi olóró nílẹ̀ yìí kí ilé ẹjọ́ kọ ìbéèrè wọn pé àwọn sì fẹ́ máa fi Abba Kyari pamọ́ sí àhámọ́ fún bí ọjọ́ bíi mélòó kan wọ́n ní nígbà tí ilé ẹjọ́ gba lẹ́tà yìí látọ̀dọ̀ igun Abba Kyari wọ́n ní ilé ẹjọ́ yarí pé rárá o kò jọ kí wọ́n jẹ́ kí Abba Kyari tí í ṣe igbákejì kọmíṣánná ọlọ́pàá tí wọ́n gbé sí ẹ̀ka ìwádìí iṣẹ́ ọ̀daràn ní ijó ní àmọ́ tí ajé ìwà bàjẹ́ sí mọ́ lórí bí afurasí wípé ejò tiẹ̀ náà lọ́wọ́ ná nínú mímọ́ sọra rẹ̀ di alára tó ń ta egbògi olóró káṣírí ó tó tú Abba Kyari ni wọ́n ti ń bá wo ẹjọ́ e láti ìgbà yìí nígbà tí onídàájọ́ Inyang Echo tí yóò kó ẹjọ́ yìí tí ó kó dà sí Abba Kyari láyà padà ó ní ń tẹ́ ẹ kọ ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta ó ní tí ẹ kọ ní tẹ́ ẹ fi béèrè fún kí wọ́n jẹ́ kẹ́ ẹ máa relé kí ẹjọ́ tó máa tẹ̀síwájú rárá o kọjọ́ o àyà amúdéètì ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹta March fifteenth máàcì tá a wà nínú rẹ̀ yí ọjọ́ kẹẹ̀ẹ́dógún rẹ̀ kó tó di pé a mọ̀ ibi tí ẹjọ́ tí ọmọ lọ torí Abba Kyari kọ ìwé ẹ̀sùn pé wọ́n ti tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn òun mọ́lẹ̀ nígbà tí ìgbẹ́jọ́ yìí ń lọ lọ́wọ́ òun sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin lórí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan onídàájọ́ ẹ̀ kò ní kò sọ̀rọ̀ lórí eléyìí àjọ NDLEA a tún fún yín ní àǹfààní pé kí ẹ lọ rèé fi ọjọ́ mẹ́yìnlá kún ọjọ́ rẹ̀ ní gbàgede yín nínú àhámọ́ yín títí ìwádìí tó nípọn tí ó tún mọ̀ tẹ̀síwájú ìròyìn yẹn ló pe kóòtù kóòtù lójú ìwé kẹrin Vanguard tó jáde fún tòní. ọ̀dà ní ìpínlẹ̀ ọmọlúàbí ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Gbóyèga Oyètọ́lá ó ti ṣí afárá abẹ́yẹfò èyí tó wà ní agbègbè ọláìyá nílùú Òṣogbo báyìí fún lílò aráàlú gómìnà adégbòyìgá oyètọ́lá ti ìpínlẹ̀ ọ̀ṣun ní àná òde yìí ńlọbẹ́nu fún gbígba orí afárá abẹ́yẹfò tí wọ́n ń pè ní ọláìyá flyover ní òṣogbo ní àkókò tí wọ́n ń ṣe ṣíṣí rẹ̀ iná ní ohun àtohun àtàwọn tí wọ́n jọ ń ṣe àkóso ìjọba làwọn náà lówó wọ́n gùn ni ní pé káwọn kọ́kọ́ tọ̀ wò kí aráàlú wọn tó mọ̀ tọ́ rìnrìn ojú afárá ìwò pé eléyìí ni yóò fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ gidi ni àwọn kọ̀ǹgílẹ̀ yìí tí wọ́n ṣe sí ibẹ̀ Adégbóyèga Oyètọ́lá iná ni ó ṣe àlàyé wípé àwọn bẹ̀rẹ̀ láti fẹ́ sí fún lílo aráàlú nítorí pé agara ti dá àwọn èèyàn púpọ̀ jù láti ìgbà táwọn ti di ọ̀nà náà pa tí ẹnikẹ́ni kò lè gba ibẹ̀ kọjá wọn ni ṣíṣe ojú ọ̀nà yìí ó jẹ́ nǹkan tí ó múmúláyà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí àwọn agbègbè èyí tí ó rọ̀ mọ́ afárá ti ọ̀la ìyá yìí ó fìdí ẹ̀ múlẹ̀ pé ìṣàkóso tó ń o dojúmọ́ làwọn ọmọ lè pa àwọn nǹkan tí ọmọ múlẹ̀ ayédẹrùn fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ó ṣe àpèjúwe afárá Ọláìyá flyover yìí gẹ́gẹ́ bí ẹ̀rìmọ̀ sẹ́lẹ̀kì àti èyí tó tún rẹwà gan-an pàápàá kódà ó sọ wípé nígbà tí àwọn ìbá bẹ̀rẹ̀ sí ní lò ó fúnra ara wọn náà ni wọ́n mọ̀ ṣe ṣàdánkátà fún ìjọba ètò wà níta ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó fi kún wípé àwọn ò tí ì ṣe ayẹyẹ ṣíṣí orí afárá abẹ́yẹfò ti Ọláìyá yìí o ó láwọn kàn ní káwọn ó fi fi ẹ̀mí ìmoore hàn sí àwọn aráàlú tí wọ́n ní sùúrù fún àwọn àwọn òǹtajà àti àwọn èèyàn tó jẹ́ pé gbogbo jíjẹ mímú wọn ọ̀rọ̀ mọ́ àwọn ojú ọ̀nà táwọn ti pa ní agbègbè Ọláìyá yìí pé ẹ̀ ṣe àmọ́ lóore bẹ́ẹ̀ ṣe ní sùúrù fún ìjọba ó nígbà tó bá yá àwọn wàá bẹnu fún ayẹyẹ gidi gan láti ṣí ojú òpópónà yìí ẹ̀ chonchon. bí ojú ọ̀nì hmm. àrùwá ẹ yes ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti ti paṣẹ iṣẹ́ ọ̀gbìn pèsè iṣẹ́ fún àwọn èèyàn tí wọ́n lé ní ẹgbẹ̀rún méjìlá tí wọ́n jẹ́ àwọn èèyàn wa ní ìpínlẹ̀ èkó ìjọba ìpínlẹ̀ èkó wọ́n ti sọ̀rọ̀ láti paṣẹ ẹni tí í ṣe kọ̀dí alárẹ̀mú fún àjọ tí wọ́n gbé kalẹ̀ lẹ́ka iṣẹ́ ọ̀gbìn láti máa fi pèsè iṣẹ́ fún aráàlú lẹ́kọ̀ọ́ ìyáàfin olórántí sagoe tí oviebo tí ó jẹ́ alábòjútó fún àjọ ọ̀hún ló bá oníròyìn sọ̀rọ̀ níbi ìpàdé oníròyìn tí ó wáyé ní àgègè ìròyìn yẹn mọ̀ pọ̀ torí pé ó jẹ́kọ̀ọ́ ní ìtòsí ló ti wá mo ní kétí yẹn ọmọ dì lẹ́kọ̀ọ́ ìkan bíṣọ̀bù àgbà ìjọ catholic ní ẹkùn bẹ̀rùn most reverend Adewale martins ló ti rọ àwọn olóṣèlú pé ẹ̀yin olóṣèlú ẹ mọ̀ jẹ́ ẹni tí ọmọ jó ijó sí ìlú bámúbámú moyó mi ò mọ̀ pé ebi ń pọmọ ẹlòmíì o mi ọ máa ń kọrin bámúbámú moyó mi ò mọ̀ bébí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan ẹ mọ̀ bá wọn jó sí o torí pé ẹlẹ́dàá aráàlú tó dìbò yàn yín kò ní jẹ́ kí irú ijó bẹ́ẹ̀ ọ̀rọ̀ gbọ́ fún yín bíṣọ̀bù àgbà èkó fún ìjọ catholic most reverend Adewale martins lọ́pàṣámọ̀ àròyé kalẹ̀ bí àròkò fáwọn ní àwọn olóṣèlú orílẹ̀-èdè nàìjíríà bishop martins ní àná ọjọ́ ajé monday ní àsìkò tí wọ́n ń kéde ìpàdé pàtàkì àjọ ńlá láti fi mọ rírì eh, sísọrí àyájọ́ àádọ́ta ọdún eléyìí tí wọ́n ti ṣe ìgbékalẹ̀ ẹkùn catholic èkó e wọ́n ṣojú bàbá yìí sọ̀rọ̀ ni Reverend uh, Father Anthony bàbá sọ̀rọ̀ nígbà tí ayẹyẹ ọ̀hún fẹjọ́ kẹ bàbá sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní tá sọ ni pé bí a ti ń sọ̀rọ̀ ọlọ́run tá a sì ń ṣèwàásù fún àwọn ọmọ ọlọ́run àti ará àwùjọ lápapọ̀ ẹ̀jẹ̀ arántí pé abẹ́ àwọn olóṣèlú ti ń ṣèlú lé a lórí ní gbogbo ará àwùjọ wà la fi ní ká tún fi lé ìṣọwọ́ ṣèyìn bí iṣẹ́ àbí ọ̀rọ̀ ìṣítí níbi gbogbo tẹ́ ẹ bá wà ẹ dákun ẹ̀yin olóṣèlú ẹ tọ́jú aráàlú ẹ gbọ́rọ̀ sí aráàlú ní ẹnu ẹ gbọ́rọ̀ sí aráàlú kí ẹ sì rí dájú pé gbogbo ibi bàtà ti ń ta aráàlú lẹ́sẹ̀ ẹ bòróró òtura síbẹ̀ o ẹ mọ̀kàn jókòó ìjókòó tẹni bàjẹ́ ọ̀kàn mi àbí ìjókòó ẹni àmọ̀rí ìbáàkú o ẹ rí i pé iṣẹ́ tí aráàlú ràn yín ẹ ṣe ẹ sì jíṣẹ́ níwájú ọlọ́run àti ènìyàn ẹ rí ọkàn yín ṣe kókó bàbá ìṣá sọ̀rọ̀ kalẹ̀ bíi ìwàásù ni o bẹ́ẹ̀ bá di ojú ìwé ìkẹfà punch tó jáde lónìí ibẹ̀ wọ́n kọ́ sí. ọ̀dà lágbo tí òṣèlú bákan náà látàrí ti ètò ìdìbò ọdún 2023 ẹni tí í ṣe kábíyèsí àkárìgbò ti ilẹ̀ Rẹ́mọ ń bẹ̀rùn ọba Babátúndé Àjàyí wọ́n ti parọ́wà fún gbogbo àwọn èèyàn èyí tí wọ́n sì ń gàngán bo igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé kó dìde kọ́ lọ́ọ́ rèé tẹ́rí sí ipò ààrẹ tó di ọdún 2023 pé àhà kí wọ́n ṣe sùúrù ẹ̀kọ́ gbóná wọ́n fẹ́ sùúrù o ó ní kí wọ́n ó jẹ́ kí ó fi ọkàn balẹ̀ láti lè sọ ọ̀nà tó ń bá fẹ́ dàgbà látàrí yóò díje o àbí kò ní díje ọba Babátúndé ní àná ló sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń rọ́ lọ rèé bá ní kẹ̀tíkẹ̀tí lẹ́gbẹ́jẹgbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n wà kánnamọ́ lọ́rùn pé àní kó fọ̀n síta bóun náà fẹ́ ṣe ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kì í sọmọdé ó sì mọ nǹkan tí ń ṣe àti pé kì í ṣe amukùnmẹ́kọ̀ ìgbésẹ̀ yòówù tí yọ́ọ́ bá gbé ẹ fi lẹ̀ ẹ jẹ́ kó fi sùúrù gbé ìgbésẹ̀ tó bá wò ó kábíyèsí ọba babatunde ajayi àkárìgbò ti ilẹ̀ rẹ́mọ náà ni í ṣe alága fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn ló eléyìí o ní àkókò tí àwọn ọmọ ẹgbẹ́ All Progressives Congress APC tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n wá bá ní àlejò nínú ààfin rẹ̀ níbẹ̀ ni wọ́n ti ń sọ pé kí kábíyèsí ọba wọn sọ fún Ọ̀ṣínbàjò pé kó gbégbá ààrẹ ó kábíyèsí sì fún ọ lésì pé gbogbo nǹkan tẹ́ẹ̀dá ọba ṣe nílé ayé kó fi lọ ọlọ́run o nígbà tó bá bẹ́ ẹlẹ́dàá rẹ̀ sọ̀rọ̀ yóò kéde síta fún yín nígbà tí kábíyèsí ọ tẹ̀síwájú ó ṣàpèjú Ọ̀ṣínbàjò gẹ́gẹ́ bí ẹni tó rí ẹ̀ gbé ẹni tó kójú òṣùwọ̀n táwọn mọ̀ pé tí ọlọ́run bá sọ pé ipò ààrẹ tọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà yọ rẹ̀ rìn. Hmm. Hmm. Hmm. ẹ gbọ́ o Ìbàdàn kí ni so so sùọ́. so. so àwọn ìgbìmọ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn ti sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ baálẹ̀ láòkó olùbàdàn tuntun yìí tàbí tí ó jẹ mọ́gàjì wọ́n ṣàyẹ̀wò ọmọlúàbí fún o. dáadáa integrity test. bẹ́ẹ̀ni. again. yes. ok ìròyìn Integ integrity test integrity test ọmọlúàbí lélẹ́yìn ọmọlúàbí ni ó sì rẹ ni bí. ok ok ẹ fetí ko ní fẹ́rẹ́fẹ́ ìgbìmọ̀ olùbàdàn tilẹ̀ ìbàdàn ti ní ẹnikẹ́ni tí ó bá ní èròǹgbà èròǹgbà lọ́kàn láti di mọ́gàjí àbí baálẹ̀ nílẹ̀ ìbàdàn ní àhín dandan ni owó orí ni pé yóò gba ìlànà àyẹ̀wò ìwà ọmọlúàbí integrity test yóò gbàbẹ̀ kọjá o wọ́n ní tí wọ́n fẹnu kò sínú ní alárèrè tí í ṣe ibùgbé olùbàdàn tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn ní ilẹ̀ ìbàdàn tiwa ní àhín bàbá lẹ́kàn balógun àná ọjọ́ ajé nígbìmọ̀ olùbàdàn ni wọ́n jókòó nílé bàbá lálárèrè tí wọ́n sì sọ ọ̀rọ̀ lórí bí Ìbàdàn ó ṣe tẹ̀síwájú ṣẹ̀ríngbà wọn parí ìpàdé pàtàkì yìí ẹni tí í ṣe ọ̀tún balógun tilẹ̀ Ìbàdàn àgbáoyè Tajudeen Ajíbọ́lá ló wáá sọ fún àwọn oníròyìn pé ń tá a jókòó sọ níbi ìpàdé ìdìmọ̀ lọ́fẹ̀ẹ́ jẹ mọ́gàjí ìlànà ń tẹ̀lé lábẹ́ Olúbàdàn tuntun yìí ó gbọ́dọ̀ tẹ̀lé o ara rẹ̀ sì ni pé dandan ni láti ṣe àyẹ̀wò fúnrúfẹ́ olútọ̀hún láti mọ bọ́mọlúàbí ẹ̀ ṣe kúnná dáadáa bórẹ́ ni èrè bíi borílẹ̀ èrè tí wá yàtọ̀ wá sílẹ̀ wọ́n ní wọ́n ó béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa àwọn n tó ti ṣe láti gbé Ìbàdàn gòkè àwọn ìdásí iṣẹ́ ìdàgbàsókè àti ìtẹ̀síwájú rẹ̀ nílẹ̀ Ìbàdàn ìròyìn yẹn ń pè é ìbàdàn o ìlú ògúnmọ́lá o ìlú ìbíkúnlé o ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch ni a kọ sí. a sọ ọdọmọ àbàdàn lónìí. nǹkan ń ṣe ọ. mẹ́wàá sí ọ. ibi wọn bí a wá sí orí lajọ fi rìn wọ bí. ah ilé ọmọ àbàdàn kálọ́ ṣe hàn. ilé ọmọ àbàdàn o. òde o. <laughs> kí ló kí kí ló kí agboolé yín. ẹ ege. èmi ò ní wílẹ̀ méjì. no no no ege. <laughs> ọ̀dà àbí ìní béèrè àgbo yín tó béèrè oko yín gan. oko wa <laughs> challenge ló wa eh, challenge ló ko yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni challenge inú ilé yín gangan ilé yín gangan Fresh FM <laughs> ọ̀dà ṣe rí ọ̀rọ̀ ti ìkọlù kan gbà gbòs etí ń ṣẹlẹ̀ tí ìròyìn ẹ̀ sì gba gbogbo orí atẹ́gùn lágbàáyé ẹ̀yin náà mọ̀ ọ̀rọ̀ ti Ukraine àti Russia hmm. bí Russia bó ṣe ń sí gàngán tí wọ́n ń ṣe bí wọ́n ṣe tó lérí Ukraine hmm. wọ́n ní Ukraine wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí Abramovich bàbá olówó yawalu yawalu tó ní Chelsea tó ní Chelsea wọ́n ní a sọ pé bàbá olówó yawalu pé kó dákun wọ́n mọ̀ pé ọmọ Russia ni hmm. pé kó dákun kó jọ̀ọ́ kó dákun kó ṣàánú wọ́n sì mọ̀ pé ó súnmọ́ Putin hmm. kó bá wọn bá sọ̀rọ̀ kí ìjókòó àlàáfíà kí ìjókòó àlàáfíà kó tiẹ̀ wà lórí èyí tí ń lọ yìí. jẹ́ ń fún ẹni tuntun lórí ìjókòó àlàáfíà ọ̀hún ìjókòó àlàáfíà ọ̀hún àṣàtẹ̀ àbàtẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí kò tí ì yọrí síbi kan tó lápẹ̀rẹ̀ tààrà. ṣe ò tí ì dá wọn lóhùn. irọ́ Putin jókòó pẹ̀lú àwọn ikọ̀ ti Zelensky tí ó jẹ́ ti Ukraine ó mọ̀ pé ilé òjò lé mọ́ ní Ukraine Ah, eh, àní gẹ́gẹ́ bí ẹ ti sọ wọ́n rọ́ọ̀sì Ukraine ní. Ah, ah, wọ́n ní bíi ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó ní bíi mẹ́jọ bíi three hundred and fifty two àwọn aráàlú ni wọ́n ti padà níbẹ̀ kódé àwọn ọmọ bíi mẹ́rìnlá tọ́jọ́ ọmọ kéékèèké wọ́n ti pa wọ́n látìgbà tí Russia tó ti sí gàngán bo Ukraine. ìbéèrè méjì ni nínú ìjókòó alálàáfíà ìbéèrè méjì ni aṣojú ilẹ̀ Ukraine gbé lọ síwájú ikọ̀ Russia òun náà ni pé àkọ́kọ́ kí wọ́n kọ́kọ́ tiẹ̀ dákẹ́ ogun ceasefire hmm. kí wọ́n mọ́. kí ìrọ́kẹ̀kẹ̀ àwọn nǹkan jẹ́ ogun yìí kó ti kọ́ dáwọ́ dúró ná èkejì ni o èyí tó tún jù bẹ́ẹ̀ lọ ni pé kí gbogbo tó bá ní pẹ̀lú ìhalẹ̀ mọ́ni látọ̀dọ̀ orílẹ̀-èdè Russia kí gbogbo eléyìí náà kí ó dáwọ́ dúró kí ààyè fún ìsọ̀rọ̀ síwájú lórí ntọ́kàn kí wọ́n ní wọ́n ṣàtúnmú wọn ò fẹnu kò síbì kan nígbà oníròyìn tí àwọn aṣojú tó lọ rèé sọ̀rọ̀ ńbẹ́ ọmọ bó níròyìn sọ̀rọ̀ wọ́n sọ fún níròyìn pé ààyè ó dàbí pé ó ń fojú hàn pé wọ́n ò mú déètì míì fọ̀rọ̀ àmọ́ bí wọ́n ṣe ń ṣèpàdé lọ ní ìrẹ́kànkè ogun ń tẹ̀síwájú látọ̀dọ̀ Russia sí ilẹ̀ Ukraine. Ọlọ́run ó ṣàánú. Àjààbalẹ̀ ìbíta lè fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní fún lẹ́kọ̀ọ́ tó yè kóró. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò UTME pẹ̀lú five O level credit nínú nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB Jupep A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwágbá fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù níbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. ààrin wọlé màá gbé ẹ dé Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. ẹ dadi you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ wo road lánàá same story ó jẹ́ lọ́ọ́ wáṣẹ́ṣe orìpò apárìpò ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ́ọ́ yípadà kú ẹlẹgbẹ mọ́tò mi. ẹ ṣeun sir sorry sir. ajá balẹ̀. ajá <clears throat> ẹ̀yin akẹ́kọ̀ọ́ tí ẹ fẹ́ jókòó ṣèdánwò jamb àjọ jamb ti padà yí ìdánwò dánrawò jamb mock utme sí mm. april 9th mm-hmm. torí ti ó dàbí pé ti ọdún àjíǹde. Mm. obìnrin kan rèé o ó ní ìgbà tí inú bí mi pọ̀ jù mo sì yí omi gbóná dà lé ọkọ mi lórí ah. lílù yìí pọ̀ ni ọmọ lù mí lílù rámọ́tà eh. lọ́mọ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù wérò yọ̀gbẹ́ni tó wá di lọ́sàn-án mọ̀ ṣàánú lọ́kọ-láyà o ah. kí ló kù. Ah, ẹnìkan rèé wọ́n tún ní níṣe ni ọmọ ìyá méjì ẹ̀fún o àbẹ́ẹ̀dì wọ́n ní ọmọ ìyá méjì ni o ni ọba gun àbúrò ẹ̀ ó gun lọ́bẹ pa hmm. inú ló bí wọn láàárọ̀ hmm. àná ló sì ṣẹlẹ̀ o ní hmm. ìpínlẹ̀ ìbòlè rírun ti ṣẹlẹ̀ ah, kọ́lọ́ ọ̀sán wa náà ni o Imo State ni ó ti wáyé. Mm Ah. wọ́n ní njoku ni wọ́n jẹ́ austin njoku ni wọ́n gún lọ́bẹ̀ pa ọ̀hálẹ̀ ọ̀hálẹ̀ tẹ njoku lógún àbúrò ẹ̀ ní ọ̀bẹ̀ pa o. akọ̀wé àgbà àjọ jamb abọ́ládé ó ti hmm. ṣàlàyé bàbá Isiaq Olóyèdè ní bẹ́tù ẹ̀kọ́ nàìjíríà bá ti dáa nàìjíríà gangan ti dáa àmọ́ láìsí pé ètò ẹ̀kọ́ nítumọ̀ ẹ fi lindi gap. ẹ̀yìn lójú ìwé ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n page twenty five punch tó jáde fún tòní níbẹ̀ wọ́n kọ eléyìí sí ìròyìn àgbọ́sọgbánù kan lójú ìwé kẹjọ punch ni pé àwọn agbésùnmọ̀mí terrorist wọ́n jí àwọn àgbẹ̀ mẹ́jọ gbé bá a ṣe ń sọ̀rọ̀ yìí àti ìmọ̀ bí wọ́n torí wọn bọ̀ ah. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ níjọba àbílẹ̀ Ìgábì ní ìpínlẹ̀ Kaduna bí bá a ṣe ń sọ̀rọ̀